ọjọ́gbọ́n abilala ìjàlẹ́yìn ìdání òpèrà rẹ̀ lẹ́rù akèrègbè báyìí ni ó sọ ibi tí wọ́n fòkùn sí lọ́rùn òun baálé mi ibà àwọn ará òkè ògùn ni ó sọ iye tára ọ̀yọ́ tà wọn olówó orí mi mo fẹ́ bi yín ní ìbéèrè kan ni. sáwò. Hmm. baálé mi kí ni ohun mẹ́ta tí ẹ̀dá gbọ́dọ̀ ní láyé. ìwọ náà ló ní ìbéèrè rẹ ìwọ ló sì dáhùn ẹ. baálé mi bíbí mo béèrè béèrè lọ́wọ́ yín ni ó sì yẹ kẹ́ ẹ dá mi lóhùn kò burú o ohun mẹ́ta tẹ̀dá nílò láyé àkọ́kọ́ nu rẹ̀ baálé mi ká lówó lọ́wọ́ bí òdèrè kókò nílùú Ìlọrin mhm. bí ká sì máa wò nílùú Ẹ̀gbá. kí ló rò dé bẹ́ẹ̀ owó ń bẹ lọ́wọ́ mi má fowó mi wé tó kú èèyàn kí a ló dé. kò burú baálé mi ẹ̀kejì rẹ̀ rèé o ká lágbára bí àjàyí ògidì olú hmm. ògbórí ẹfun kéyànmùyànmù. agbára tí a jẹ àní ọmọ ọmọ fọ̀rọ̀ mi wé òkú òkú ló kórí ẹfun agbára ń bẹ lọ́wọ́ mi mo mewé mo mojú egbò mo sì tún mọ̀ tàkùn agbára èsè kí ló dé olórí kí ni tó ń béèrè gbogbo wọ̀nyí fún. olówó orí mi ẹ forí jì mí lóòtítọ́ bá lè mi ẹ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni a ní agbára àmọ́ kẹta tó kù lẹ́ẹ̀ ní tó sì wù mí kẹ́ ẹ ní baálé mi. kí ni nǹkan náà. mo fẹ́ kẹ́ ẹ di apàṣẹ bí aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyé. Ah. kábíyèsí o. <laughs> ẹ fẹ́ kí n pàṣẹ bí ọba. bẹ́ẹ̀ ni baálé mi. bí ìdínkù bàbá yèyé aláṣẹ kejì òrìṣà kárí ọmọ bá mara marukutu ìforí gbẹ̀sìn àjà náà wọn fi rúgbẹ́ fún láàyè Hmm. ọmọ pagbo jẹ pagbo mú kálábù ọmọ lè sọ̀rọ̀ kálábù ọmọ lè wojú ọmọ ha ah, bàbá o. baálé mi eh. nígbà tẹ bá wá jọba tán yín wá di olórí ọba ayò ọba àwọn èèyàn wà mọ̀ pé mi pé olórí o olórí o èmi ò lọ mọ sọ pé ẹ̀ka rẹ̀ ń bẹ̀ wọ ẹ̀ka rẹ̀ ń bẹ̀ yun àwọn pé yìí ń da baálé mi. ọ̀dà <laughs> bẹ́ẹ̀ njẹ́ ọmọ délé olúgbòdògì mo bodò yan mo bá òsì bàtà lẹ́sẹ̀ odò mo bá ojú oró lálágbálúgbó omi tìrìntìrìn ńlápá bá a ṣiṣẹ́ àti sùn ọlọ́yún bẹ̀rẹ̀ létí bó awo léwuléwu òròmọdìyẹ ọ̀gbọ́dọ̀ kọ́hún àṣà aṣọ funfun ọ̀gbọ́dọ̀ kọ́hún aró àti bọ̀wẹ́ẹ̀lì àlẹ̀kẹ́ awo látọ̀pa látòní lọ mo sì ti dọ́ba nu. ọmọ yẹ ẹ kọ̀ọ̀kan nínú náà bá bá tẹ̀yìn ìrẹ́ ní mọ̀gbọ́n ará alágbàdẹ yẹ́rọ ń fẹ́ ọmọ yẹ ẹ kọ̀ọ̀kan ọmọ òdórí ó fi yòókù apara ọmọ yẹrọ nfẹ ọmọ ọba rírì lóògùn ìrẹ ní mọ gbọ ara ẹ lágbẹ̀dẹ o yẹrọ nfẹ ọmọ yẹyẹ fọkàn ọmọ ọdọríta mẹ́tàyà mẹ́tẹ̀ẹ̀ta bí ọmọ ẹgbẹ́ yẹn pín yẹlẹ yẹlẹ ìbàdàn ọgbọ ògùn ó fi yòókù apara ọmọ yẹrọ nfẹ ọmọ ọba rírì lóògùn ọmọ sórí ìyàwó lórí wa ọmọ ọjọ́ ògùn ó sórí ìyàwó wa ọmọ sọ́kọ̀ mi nìkan ló mọ̀ òkì ni ó sì mọ̀ òkì èmi olórí oyè tó kẹ́ mọ́. olórí oyè tó kẹ́ ọ̀rọ̀ náà mọ ká ẹ lára lẹ́dí ìjọ lúfàdé ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún àbámọ́ ọmọ kìdíjà júlẹ̀ ọmọ lúfàdé nínú ọ̀rọ̀ lóhùn bẹ́ẹ̀ dálẹ̀ ẹ̀ẹ́dúnṣúkọ́. kábíyèsí o. aráàlú kábíyèsí olúwa mi. ẹyẹ ilé funfun. ayé ń jẹ ọ bàbá. kábíyèsí o aláṣẹ ìkejì òrìṣà kábíyèsí. wúrowúro abọ́dẹ̀bọ̀rọ̀ àti gbọ́tò ìtòkó wálé àjàdo ló sàátọ̀ lẹ́yìn má kú gbòòrò má sùn gbòòrò ògbòrògbòrò jìwìnì ìnáwó ló sàálẹ̀ àsìkò tó láti jọba. gẹ́gẹ́ bó ṣí ọba dé kábíyèsí. kábíyèsí o kábíyèsí o aláṣẹ ìkejì òrìṣà.

owó là á náwó ìwọ̀n omi là á dẹ̀sùn omi o. ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ kú o ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ kú o ẹ má dúró ẹ má dúró ẹ dákun ẹ má yọ sẹ̀ èèyàn gidi. wọ́n lè ṣe ń lè ṣe. alákìjà àwọn ọmọ rẹ ni mo rí ṣé ò sí. tí ò bá sí wọn ni pé kí wọ́n wá gbé ọ wá èmi náà mú ni wọ́n wá gbé ọ. ẹ kí ló ṣẹlẹ̀. àsìkò tó lò lórí ìtẹ́wúrẹ́sẹ̀ náà ti tó. lórí ní oríta àwọn bàbá mi. bẹ́ẹ̀ ni ah. àwọn bàbá rẹ̀ ń dà níbo ni ẹ wà lónìí. ẹ àwọn àwọn bàbá mi ti kú ṣùgbọ́n èmi ni mo wà ní orí ìtẹ́ báyìí. ìwọ ló wà lórí ìtẹ́ báyìí. ẹ alákìjà. orí ìtẹ́ bàbá rẹ tó wà náà ó ti dópin bẹ̀ láti tẹ̀bẹ̀ lónìí. ẹ kí ló dé alákìjà jagunjagun ni wọ ọmọ òye lèmi ìran bàbá mi dẹ ni ó ni ó ń joyè ń lù yìí. ọ̀npá tán fún mi nù o. Hmm. tí ẹ ọ̀ ta orí rẹ̀ ó burú lórí ibi tó dúró sí. alákìjà ó wá jẹ ó wá tó bọ́hùn ni. baálẹ̀ ń rèsí àná baálẹ̀ onírèsí òní. ojú mi tó wò yí rírí tó rí mọ́ rèé lónìí tó o bá tún pàdé ojú yìí á jẹ́ pé nínú òòlẹ̀ ọgbọ́n báwọn mójú yìí lọ́wọ́ dáadáa kó o lè máa wò bí díngí nígbà tó o bá sí lókè ìpẹ́ mọ́. ó wá tó bọ́hùn ni. ojú bẹ́ẹ̀ lọ kí la gbé kí lo jù. ẹni tí mo jù náà ni kò hàn. Ah, ah. ó rí ẹ burú èmi ló ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀dà o ọ̀padà alẹ́ lónìí o. wo alákìjà tó bá pọ̀ yé baálẹ̀ yìí òun ló ń ẹ̀ ó fún ẹ. padà sí i. wàá ní ìsúnmọ́ mi gbọ́ wa ń lọ ń lọ ilé kọ́nu. mo ń lọ lẹ́yìn. ó lè délé mọ́ inú túbú mi lọ wà. àgbàlẹ̀ mọ́ ẹ mú lọ inú túbú. sísọ sọ́ńtúbú. ẹ mú ẹ mú ẹ mú. a dà fún ọ ẹ máa mú lọ. ẹ di ẹlé funfun. ẹ̀wẹ̀ dókè. kí ló rò pé ṣẹlẹ̀ lónìí irú mi sì wò lórí. ẹ ti di baálé onírèsè. òun lè ṣe tuntun sáàkì o. ọ̀dájú alágbára ayé ẹ̀ máa ma kó iná lójú iná lẹ́nu ó dá jìnnìjìnnì bọ́ọ̀lù o òun ni kú ti ń pa ni ẹ̀ ọ́ ẹni mọ̀ òkò. ẹ̀yin baálẹ̀ ọkọ ìlú ìlú ọkọ baálẹ̀ ikú tó ń kojú gba ẹni òwe ni màá pa sí ni baálẹ̀ ìrèsé ni wọ́n ti lé kúrò láàfin yìí o jagunjagun ló wọ̀lú ló lé baálẹ̀ kúrò nínú ìlú yìí o tó sọra rẹ̀ di baálẹ̀ pàdíyàwìrì ṣé bá ṣe máa wò náà rè àbí kí ni tá a ṣe. ọkọ ìlú. ìlú ọkọ baálẹ̀. kì í ṣe pé àwa ò mọ ohun tá a lè ṣe o ṣùgbọ́n gbogbo tí ń tó wà nílẹ̀ yìí ìjìmọ̀ ni hmm. ọ̀fẹ́ wa yóò fẹ́ lọ. ikú tó ń pojú gba ẹni òwe ní í pa á fún ni o ṣe é rí èmi fi kíní ìwé igi àgbọn ni o hmm. bí ìjì bá fẹ́ wá tí ń fẹ́ tí ń fẹ́ lọ́tún fẹ́ lọ́sì hmm. igi àgbọn tẹríba hmm. tí ìjì bá sì lọ àgbọn á sì lọ ríró kò sígbà tí ò ní wá tí ò ní lọ ó wá báyìí ni yọ sì lọ. baálẹ̀ ẹrù bẹ́ẹ̀. Ah! ẹ̀yin baálẹ̀ ṣé ohun tí ẹ̀ ń sọ ni pé. kásà pé ohun tí baálẹ̀ ń wí ni wípé ẹ̀yin ò fún ní sàkọ́lẹ̀ tó bá jẹun tí ó jẹ́ kàlàfíà ó jọba nu. kéwúrẹ́ ẹni ẹni bá wọlé alágídí tá a bá fi ẹ̀sùn àti ẹlẹ́sìn bọ́ọ̀ta ìyà tó yẹ kó jẹwúrẹ́ yóò padà wá jẹni dandan ni. balẹ̀ padà wọn ah. ah. lè wá kó o lè joyè lé bàbá rẹ a ti ṣe àmọ́ bẹ̀rù àjòjò wà wá yóò wọ̀ lù wá bá wa yóò sì léèyàn kó ń bẹ̀ ah. yóò wá gbalẹ̀ mọ́ a lọ́wọ́ balẹ̀ oyè tó máa kára àbìkan ń padà ń bọ̀ wá kára àbìkan eh. ọ̀dà ẹ wo ẹ wo

tó bá jẹun tí ó jẹ kálàáfíà ó jọba nù ẹjẹ á ṣe é bá lè ìyá ẹni bá ju bàbá ẹni lọ bàbá là á pè é. ẹ wò mí ẹ̀yin balẹ̀ máa jẹ́ kí alákìjà ń mọ̀ pé obìnrin ò gbọ́dọ̀ tàtọ̀rìn ọkùnrin ò gbọ́dọ̀ fẹ̀yìn ọwọ́ lulẹ̀ ní gbódù ìdàndọ́njọ́ sílẹ̀ ni kò ṣe náà ẹ wò àfẹni tó máa parẹ́ ẹ̀ ló máa fẹ́ jòdìgì bọ̀ oko èmi èmi ojúlábẹ́sà ọmọ ọ̀rọ̀ yàn á hmm. ah, máa jẹ́ kí alákìjà mọ̀ pé ọkùnrin làkọ̀ ọkùnrin làdá ẹni tó dì í mú gan-an ọkùnrin ní í ṣe bẹ́ẹ̀ ni ọ̀dà náà ẹ jẹ́ farabalẹ̀ ṣe rí ìmọ̀ràn tí mi ìbámu wà ní wípé hmm. akúkú ló lórí hmm. ah, ẹ jẹ́ kó ẹjọ́ yìí kálọ̀ lè kó bá kábíyèsí alágadá. kábíyèsí o. yóò mọ ohun tá a tá a ṣe sọ̀rọ̀ òkú bẹ́ẹ̀ ìyẹn ni pé kí sòbìyàwó tó dégbò. kákésólúgàn bẹ́ẹ̀ kákésólúgàn bíi baálé kábíyèsí alágadá. alágadá. Mm ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. ẹ lọ sọ́dọ̀ alágàdá o mhm. a lọ sọ́dọ̀ alágàdá o hmm. èmi baálẹ̀ mọ̀ hmm. mo gbó lójú hmm. mo gbó láyà mo dẹ̀ gbó lẹ́nu. ọkùnrin ọkùnrin ọkùnrin ah! mẹ́rìndínlógún. ṣé àyà ló ń fọwọ́ sọ àbí eegun. ẹ jẹ́ àṣọlẹ̀ kálọ̀ rẹ̀ kálọ̀ lùgàn bẹ́ẹ̀. ọ̀rọ̀ olú yìí tojú sú mi o ibi tí ọ̀rọ̀ olú wa yìí ibi tó ń lọ kò yé mi sí. kí ni ilé ìdẹ́jú máa sọ ìtẹ́ ọ náà gbọ́n kankan. sọ́mọ̀ pé jagunjagun lákìjà ó ń fi agbára ń gba baálẹ̀ lọ́wọ́ onírèsì ikọ̀ tó wá tiẹ̀ wá dùn mí nínú gbogbo rẹ̀ ni pé ó ní kí gbogbo baálẹ̀ ẹgbẹ́ rẹ̀ tó kù kí wọ́n máa mú ìsàkọ́lẹ̀ wá fóun. lílé ìhìn gbọ́dù rẹ̀ rí o. pálapàla ìlàpàlà ibo náà ti ń ṣerú rẹ̀. ìyìn mọ́ ìyìn tí ì gbórí. ẹ wo kí ni mo gbóṣùbà fún Farayọ́lá ìṣe ló ṣe ńlá báyìí ló tọ́ sókè ló fojú gbà ipe kí ni òun lè san owó rẹ bọ́lá ti ń san. lóòótọ́. pálapàla. ó yè mí náà lẹ́nu tó ní ìgbóru rẹ̀. Ah, ah, tí kì bá ṣe nǹkan náà. Ah, gálígálí ọkùnrin ti ń pọ̀ jù. Oh, ó ti ń pọ̀ jù. ó tó tẹ ìgbà bẹ́ẹ̀ ló pọ̀ jù. pálapàla ni àpàlà. àti bí kéyìn ìgbóru rẹ̀. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ojú òní sì yí. àṣẹ. ẹ máa mọ̀ ẹ́ ṣe. àṣẹ àṣẹ. àìrè wú lọ́sàn-án. kábíyèsí àwa rèé o àwa rèé bí ọba ní tó ṣẹ̀ṣẹ̀ ìran ẹ̀ṣẹ̀ kan kì í déédéé ṣẹ́ tó tó ṣe bí òní kábíyèsí kábíyèsí adé á pẹ́ lórí bàtà á pẹ́ lẹ́sẹ̀ àṣẹ á pẹ́ lẹ́nu àwọn olórí wọn á ṣiṣẹ́ ìlú fẹ́ ikú akébi egbò ẹyẹ akébi ẹyẹ ọmọ èèyàn afọhùn bí ọmọ èèyàn ìlú òní tóbi kó wọn rò ó má ka àbẹ́dẹ́ awo lókèrè lókèrè òní bẹ́ẹ̀ tiẹ̀ kó má dé kábíyèsí o kábíyèsí o kábíyèsí bí ò bá ní tó ṣẹ̀ṣẹ̀ irun ẹ̀ṣẹ̀ kan ìdédé ṣẹ o irun ajagun lásánlàsàn kan ló ṣígun wọ̀lú ìrèsé ó sì lé baálé ìrèsé ó lé kúrò ní àgbàlá rẹ̀ ló bá ní pẹ́sẹ́ òun di baálẹ̀ ìlú ìrèlè ó o kò tún wá dúró mbẹ̀ kò fi mọ́ mbẹ̀ o ló bá tún ní gbogbo àwa baálẹ̀ baálẹ̀ baálẹ̀ ìletò ìletò tó tún kù àfi ká tún máa mú ìṣàkọ́lẹ̀ wá fóun bàbá ní à irú kí rèé kí kòkòrò tó dégbò aké sólúgọ̀bí kó bá a dá sílẹ̀ ká máa bọ̀ lọ́dọ̀ olúgọ̀bí o kábíyèsí ọba alágadá fún un kábíyèsí kábíyèsí o kábíyèsí ọmọ àrèmọ́tẹ̀ yìí ọmọ ọmọlẹ́sẹ̀ bíi àlárì àlárí fọlẹ́sì ọwọ́ ìlú ráyà káàlù ní yóò bó ti rí ni ọkọ ìlú yìí ẹgbà wa ọmọ tọ̀sọ́bẹ̀ àwọlé àmọ́rẹ́ ká tó mọ́rẹ́ ní ọmọ oṣù sínú oúnjẹ kábíyèsí ẹ má sọ pé mo pòwe wájú mi tí ìlú ìrèsé là ń wí bóòlù yẹn kan ó ṣe wọ̀lú o tí ó sì wọ̀lú kìsì tí ó sì lé bá dẹ̀ kú àti tí wọ́n ń bọ̀ lọ́nà pẹpẹ sí ló bá ránṣẹ́ sí wa pé kábọ̀ kó ṣàkọlẹ̀ wá dọ̀wọ́ kábọ̀ ó fọdún bọ̀lẹ̀ lọ́dọ̀ ah, ọ̀hún. ó ti o ó ní ká má kó ṣàkọlẹ̀ wá sọ́dọ̀ ọba alágàdá mọ́. ẹ gbà wá o. àbọ̀dọ̀ ń. kọ́ má dàbí ẹni pé èmi náà sọ kankan sí bá a ti ṣe rí ni ọlágbára o àmọ́ kinní kan tèmi wá rí ń bẹ̀ tó wá gbé wa wá síbi gangan òun ní títí baálẹ̀ mọ̀kọ tó ní dandan lá àfikún òun lọ lè bá a yà ó lóun ọlọ lè bàjà wọn fà á lásọyà pẹrẹgẹdẹ. kábíyèsí sẹ́ẹ̀sì mọ̀ wípé wọn bá ti bójú òdìdẹ yóò bá mú o. láfi ní akúkú ló lórí ìlú ìsáwà kò má lò lórí àlò lórí ká kó ọ̀rọ̀ náà ká wá kó bá yín ọ̀nà àbí ṣe dìjà náà rẹ ò bí ṣe dìjà bí ṣe dìjà náà rí o káfíìnìṣó lórí kó má dá àṣẹ pa bí ṣe dìjà náà rè o ẹ ṣe alákìjà bí ta ni mò ń bọ̀ níjẹ́ ọ̀nà olówó lu. jagunjagun lẹ́tọ̀. nílẹ̀ tòmí ẹnìkan máa dún màkúrú màkúrú mọ́yìn balẹ̀ mi wọ́n ń pè àwo wáwo ẹranko tó bá fojú dọ̀ọ́dẹ́ àwòwò ẹranko tó bá fojú dọ̀ kábíyèsí ẹranko tó bá fojú dọ̀ kábíyèsí àwòwò àwòwò àwòwò kábíyèsí mọ apẹrẹ níwájú ọmọ apẹyìn ah, ah. kábíyèsí o alákìjà kábíyèsí o ó yà lẹ́nu kábíyèsí o ó jẹ yẹn hmm. àsìkò jẹ lóyún ó jẹ sẹ́ni ẹnikẹ́ni nínú yín ìdákọ́lẹ̀ tí ò tẹ̀ tí ìtò wa lò pápá ní wa. ajó tí o tí ìtọ́ ara awẹ́jọ́ tára fìdítì lóhùn jáde yọ̀ ẹ dáadáa mi. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o o bàbá wa lákìjà ló rán mi sí yín bàbá wa ní kí n wí fún yín pé bẹ́ẹ̀ bá sì fẹ́ máa ṣe bí ọba nínú ìlú wa yìí àfi kí ẹjọ́jú sáwọn wàrà ṣe sà. mo dáná. wọ́n ní bíbẹ́ ẹ̀kọ́ yóò léwu. alákìjà bàbá yín. bàbá yín ẹ wá gbà mí ẹ ń wò mí ẹnu àlè mi ò wọlé tipátipá mo fi tì í wọ̀ dẹ́dẹ́ ògèdè ń gbé kankan ó dojú ẹlẹ ọjà ibi tá a ti wá mọ ẹni tó fẹ́ wá rèé èmi fi ní burúkú yìí ẹ máa lọ tí. àti kò fà yẹ. mú wàá jẹ́ kó mọ̀ wípé ọba bá lórí ohunkóhun ẹ máa lọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o olórí ibú yìí. wọ́n wọ́n owó là á náwó wọ́n wọ́n omi là á dẹ̀sùn omi o wọn alágbára ayé ẹ̀ ṣayé mọ̀ níwọ̀n o ń báyébáyé wọn tán ìwà ìbàjẹ́ ni wọ́n hù ó adé afálápàtà agéléńté. tí ò sí o tó fi dájú kò hàn yìí kí ló ń rò kí ló gbọgbẹ́ lọ́kàn rẹ̀ kí ni sí ọ láì ṣẹbọra. ọ̀rọ̀ tí ó ṣàkàlàmọ̀gbò tó fi dẹ́kun ẹ̀rín rínrín òun náà ló ṣe gúnugún mi tó mú mi wo nkoko mórí ẹyin ibi tí mo jókòó sí. Si pin kó o là ibẹ̀ pé o ṣe jẹ́ lódìndín tá a bá sa ní láwẹ́láwẹ́ a lè rí funfun nù rẹ ìwọ ló mọ nǹkan tó ń ṣe ọ́ ìmọ̀ amúfẹ́nu rẹ rojọ́ kí n gbọ́ nǹkan tí ń ṣe ọ́. kódà alágbára kan ló ń dà wá láàmú nílùú wa ó ń dà wá ṣìbáṣìbó. alágbára. bẹ́ẹ̀ ni. ẹ kí wàá lórúkọ ẹni náà. alágbára náà ó ní pé ọba àlú gbọ́dọ̀ wàá máa sàn sákọ́lẹ̀ fóun ọba aládé alákìjà ni wọ́n ń porúkọ alágbára náà bẹ́ẹ̀ ni alákìjà. alákìjà bàbá mi ni bàbá mi ò lè sọ̀rọ̀ kó mọ̀ musẹ̀ sọ fọ́ bá a lu yín kó yá gbé gbogbo ìsákọ́lẹ̀ òun kó mọ gbé bọ̀ lọ́dọ̀ bàbá mi. bàbá rẹ ni ẹ ṣùgbọ́n dúró ẹ dúró ṣé mo ní bàbá rẹ ni ẹ dúró dúró mò ń bọ̀ dúró. ṣerú èyí sí o òwe ńláńlá ẹ wá rí i pé kú tó ń kojú jẹ ni òwe ń pa fún mi. ta ló wá lè mọ̀ wípé ògún lànà tó ń pọ̀ òun ó dọ̀ka òun ó dèrè òun ó di kòkò bàbá àṣàṣù kó tó di pé a ní ó máa lọ kó lọ mú alákìjà wá ta ni wàá mọ̀ pé alákìjà lè gbé sínú àgbò kóró bí adìẹ àgbà eléyìí mọ̀ wá sí mi o. kábíyèsí o wọ́n ní ọgbọ́n kì í tán láyé ká bá lọ sórí ọ̀run kábíyèsí èmi ò bá dá lábàá kéèké jẹ́ ká wá àwọn alágbára mi tó dáńtọ́ tí wọ́n kojú alákìjà. kábíyèsí o òótọ́ ọ̀rọ̀ ló sì ń sọ o sẹ́ẹ̀rí tó sọ nǹkan láṣẹ o ká wá àwọn tó sán ọgùn gidi tí wọ́n lóògùn gidi tí wọ́n rè mú alákìjà tí wọ́n mú síkún bí ẹni mẹ́wúrẹ́ tí wọ́n bá wa tì mágolo ń tá padà sẹ́nu o eléyìí ti ń pọ̀ ju o àti ẹ̀mọ́ bí tá gbà mọ́ báyìí. Hmm. Ah. kábíyèsí o ẹ ní sùn ah, àjọyé wà sílé wà sílé ẹ bàbá bàbá bàbá lẹ́nu ara mo ti jà sílé. kòkó lára ọ̀tá lé. ó gbé nàró. olóyè ọ̀tún olóyè mi sọ̀rọ̀ kí bàbá mi a wí. Ọmọ ẹni ìbájọ ni àgbájọ. Ṣó dáa kọ́mọ ọba ọmọ ròdì ẹmu. mo sọ fún kò gbọ́. èèyàn rẹ̀ dẹ̀ràn dẹ̀ni amójúdun ni làwọn ilé yẹ gbé kínní burúkú ìbò láàfin fún mi jọ karamba ni ìwọ náà wọ́n ní ìlú ò bá dùn wọ́n sáré fún ẹ̀rẹ̀ fún ẹ̀rẹ̀ fún ẹ̀rẹ̀ gan ni àbóhùn abẹ́yìn méjèèjì tó lọ́wọ́ tí yóò ní ọ̀rọ̀ lọ́wọ́ ẹgbẹ́ tó lọ́wọ́ tó ní dàwó ó bá dàwó ní ń tá a máa wí yìí máa ṣe kékeré rárá ó kọjá agbára gbogbo òòlù bẹ́ẹ̀ kẹ̀rí ìta gbangba ò rí bí sáré fóun gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí ní nǹkan lọ́rọ̀. bẹ́ẹ̀ ni hmm. ọ̀rọ̀ náà kàn nù orí gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀rọ̀ náà kàn lọ́rọ̀ ó kú tọmọdé bá rúlárò tì bàbá rẹ̀ ní òtún rò nígbà tí alákìjà tó bá ní kí bàbá ti wá aláṣẹ kejì òrìṣà kó wá máa júbà fóun kó máa tẹríba fóun bá a ṣe ń fa lórí ló tún rúrun ẹ̀yin ìlú bí ṣe ń bẹ lọ́wọ́ débọ̀débọ̀ lọ́wọ́ àlọ́ adámọ́rù náà alákìjà ìjọ náà lọ adẹkùn tó ti fín ẹ pè mí sí lèmi náà ṣe ń wòran n hmm. wọn bá pè mí sí lèmi dá sí. Hmm. òun náà ló jẹ́ ká tọ̀ wá alákìjà mọ̀ mí ọmọ ẹ̀dẹ̀ mi bí Ṣàngó rẹ̀ bá ń paraba tí ń fàlùkù yá ṣe bí ìtìgí láwa nìyí. àmọ́ ntọ́ bábílẹ̀ wa sọ pé kí alákìjà òun fẹ́ gbéná wojú ọba ó dàbí ẹranko tó fojú dọdẹ àwọn wo ẹni ọba fojú dọba ìdá ọba ọgbọyọ sàlẹ̀ sí ọ̀rọ̀ alákìjà náà lè wá gbé tó báyìí ah. ṣebí ká lọ dá lọ́wọ́ kọ́ ni. bẹ́ẹ̀ ni o tó bá já sí kú fún kó kú. kó tiẹ̀ fìlú wálẹ̀ kẹ́mi rẹ̀. àbí kó kú ònú ìlú yìí. gbogbo kẹ́mi rẹ̀ bọ́ sí kó mọ̀ ọ lọ. ẹ̀yin olóyè olóyè ń jẹ́ o. ẹ fọkàn balẹ̀ bí kan bá dúró ilé ọ̀la èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ fọkàn yín balẹ̀ bẹ́rù bá kọlẹ̀ tó kòkè ó tá a gbé sí. ṣé n tẹ́ ẹ fi lẹ́ẹ̀mẹ́mú ọ̀rọ̀ ẹmu kọ́ ní bẹ́ẹ̀ lẹ́yìn. okunu làwa fi gbé tòde ìgbẹ́ ah. ti sátọgbà ó di dandan kọ́gbà ọgbà yìí ẹ fọkàn kábíyèsí balẹ̀ alátàwọn hmm. náà mọ̀ pé sí ogun jíjà níṣẹ́ ẹ̀ràn mi hmm. lèmi náà yàn láàyò kékeré mo ti mórí ajagun jẹ́ wáyé òwò àdákì ìpàdá tọkọ ní yọkọ lẹ́nu ọkọ ò ní ya wọn bẹ́jẹ̀ níbi gbogbo ara gúdúgúdú fídíò ẹ ẹ ẹ sọ fún kábíyèsí wọn fọkàn ẹ gbọ́ ayélujára lọ rè gbé ẹran tí ń bẹ lójú náà wá fáwọn olóyè kí wọ́n fi mẹ́mu ẹ̀gbọ́n kárí ẹ̀lẹ́ bàbá olóyè ń wo ọmọbìnrin kan sí òsì ológun ni àbẹ́ máa mú lẹ́ẹ̀dẹ̀gbẹ́ ìbísáyà. rárá o. bínú bá bí a máa pààyàn lápapọ̀ ẹ̀jẹ̀ mo lọ kọ́ ọmọ báyìí gbé. rárá o èmi máa kàn ń wò ni gẹ́gẹ́ bí alágbára obìnrin obìnrin takuntakun. akíkanjú ọmọ obìnrin. èmi náà pé bóyá kan ẹ fẹ́ níyàwó ni. ẹ̀lẹ́ o bàbá yín kọ́ láti wò ọmọ ọba adéoyè ni mí láti lu wàì ni ẹ ṣé o. adéoyè. mò ń jẹ́. lóòótọ́ àìsàn rẹ̀ sọ̀nà kan lọ́nà rẹ̀ ogun jíjà pé àmọ́ kò yọ ọmọ ọba ọmọ ọba ìjagun torí òní kọ́ torí ọ̀la ni torí orí tí ó dàdé inú agorodẹni ti wá hmm. ọrùn tí ó lu ìjìgbàrà lẹ̀kẹ̀ nínú agorodẹni hmm. ìbáraàdì tí ó sì lo mọ́sàájì aṣọ ọba ti jí kóná yanranyanran nínú agorodẹ yìí náà ni ìyá aláwọ̀ àpọ̀mọ ọba bá débi ogun ìwáyé adégbọ́nà kú ọ̀jọ́ táwọn béèyàn bá wádìí ẹ̀jù yóò ké mọ́ hmm. olódùmarè tó dẹnu bùnbù ọmọ tí ó kìbọ̀ ọ̀dà ole ọlá ó dé mi sáwùjọ jagunjagun. <coughs> mo ṣe dànsákì o hmm. torí wípé ó wu èmi náà kémi náà dá lágbára ni. torí pé bàbá bìyàn nílé ọlá bónítọ̀ wọn ò bá wá gbára kó fi máa lu ọlá tàbí kó gbìyànjú kó jáde kó wá ìmọ̀ kún ìmọ̀ ó ṣeé ṣe kọ́lá bọ́ lọ́wọ́ rẹ̀ kó sì fọ́ bí igbá ìdí rèé tí ìfi jókòó tẹ̀tẹ̀ rẹ̀ ọmọ ọlá ni mí lóòótọ́ ọmọ oyè sì ni mí ó sì ṣeé ṣe kádé ó wà lórí tèmi náà bó bá yá ṣùgbọ́n béèyàn bá wà nípò ọlá wọ́n bá nawọ́ àbùkù sí i kí ni nǹkan ọ̀hún tí ó fi síra rẹ̀ ló. adéoyè hmm? ipò sulẹ̀ṣẹ̀ o ìbí abá ti gbé bẹ́ẹ̀ ewé bẹ́ẹ̀ léwé ti rú ààyè tó bá ti lọ́mọ oyè tẹ́lẹ̀ ibẹ̀ lóye ti rù àti agbọ́ngbọ́n ọmọ ọba bá di pé ń jagun tí ń dẹ̀gbó tí ń yẹ̀nà tí ń gbọ́gbò para tí ń bọ́nu gbó ọ̀pá tí ń jagun bí ààyè bá sílẹ̀ tó bọ́ àpèrè bàbá rẹ̀ orí pé yóò fẹ́ rí bákan lójú àwọn èèyàn àìsọ̀rọ̀ ọ̀bẹ̀rí lójú ọmọ èké torí lọ́rùn lọ́rùn ni ọmọ wò yàn ó rí bí wọ́n bá pàdé ọmọ ọba wọn ní dànsáàkì lóògùn ọ̀fẹ́ ẹni akólógún àbí wọn pé káró lè tí wọn kò kí ọsọrun kálukú ló ní bí wọn ṣe ń kíra wọn olódùmarè tó dá ọ tó ní ọ láti ilé ọlá ọmọ tó fẹ́ fi ọ ṣí ni ó jẹ́ ọmọ rí jájẹ kó jẹ́ èèyàn pàtàkì kò fọlá lá ọ lójú èmi náà sì wà nípò ajagun jẹun èmi náà ń jagun mọ̀ ń jà lájà kí ni tọ́wọ́ ẹni ọ̀wá tó táwọn fi gọ̀gọ̀ fà á béèyàn bá fà láfàjù jọ̀gọ̀dí lérè báyàn lọ́rùn àmọ́ bí àwọn oògùn kéékèèké asẹ́ta afòràn ànàmú káyé ó lé ní kápá ayé ọmọ ká ni béèyàn bá dojú bí kọ̀ọ̀yàn kọ́ bábí lára ẹ̀ gbogbo ẹ̀ ni mo mọ̀ tí mo lè ṣe fún ọ. ìyóò náà dá o torí díẹ̀ ọmọkùnrin ò tó a torí pa wà nílé ọlá ká jókòó tẹtẹrẹ bá a bá jókòó tẹtẹrẹ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí nǹkan aburú mi wọlé tọ̀yàn ìdí rèé o tèmi náà ò fi fẹ́ jókòó tẹtẹrẹ o. aburú ò tiẹ̀ ní í ṣe nìkan kan wa àṣẹ ò àṣẹ ò àṣẹ ò àṣẹ ò òótọ́ ni. Mm oṣù kanla ọ̀rẹ́ ru àgbà ẹni tí ọ̀rẹ́ rù lù wọ́n hmm. fẹ́ jẹun gbọ̀ngbọ̀n ni ó sì gbọ́dọ̀ tilẹ̀kùn gbọ̀ngbọ̀n gbogbo tèmi náà ni ní ìràn lọ. ó dà ọkàn mi ti balẹ̀. ẹ ẹ díẹ̀ kọ́lá ìwọ dà nínú lọ sáàrin ẹ̀dẹ̀. lọ sí ẹ̀yìn àrò àgbè tí mo gbé kọ́ bẹ́ẹ̀ hmm. lọ rè gbé akáwá wọn kan pẹ́pẹ̀pẹ́ bíi àbùsárí ìtàsìn fọmọ ọlákùnrin nǹkan bíi sára. dábẹ́ mo ti mọ̀ pé àní délé kúkáwórítì. ṣé òun pé. ó pé pérépéré. ó fẹ́lẹ́ bí iyọ̀. ọmọ mi ẹyẹ ọdẹ. ẹgbẹ́ yẹ̀ wò. orí bá bọ̀ mi yá. èrò ọ̀nà kì í yálé alákan ọmú mi èrò ọ̀nà o èrò ọ̀nà kì í yálé alákan ọmú mi èrò ọ̀nà o. adélèjà o ò ní kẹ́wọ́n gẹ́gẹ́ bí àwọn gángan o ò ní tẹ̀wọ̀lọ̀kọ̀ bí ọ̀pá àlù ológbò ìrọ̀lẹ́ òní kébì ẹ̀yìn kò lè rẹ ẹ̀bí mi ẹ̀ pé báwo ló ṣe ń ké àní ilé dáyà hun ilé dáyà hun ìrẹ̀lẹ̀ òní dáyà hun adélèjà o láwù ẹ̀rẹ̀bẹ̀ o ẹ̀rẹ̀bẹ̀ láwù láwù ẹ̀rẹ̀bẹ̀ o ẹ̀rẹ̀bẹ̀ láwù owó olè là ń lò a ò máa yọ owó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀. a yóò ní gba fújà lọ́wọ́ rẹ àtọ̀rọ̀ gbogbo lọ́wọ́ lọ́wọ́. èlò lẹ́kọ̀ọ́. mo rí kankan ni. tábẹ́yọ kan wá. ìyá ẹ gbà. ẹ bá ń bọ̀ ẹ wá gbowó. ẹ wá gbowó ẹ jẹun. àmọ́ ó bá mi ọkọ mi ní gbowó. àwọn méjèèjì ni. wọ́n lọ́kọ́ aláìlójútì yẹn ah, ah, ah, ó lójútì ṣerú àwọn ọkùnrin ẹgbẹ́ mélòó ló ń tẹ̀lé obìnrin tán bá kiri ẹ̀kọ́ kárí àwọn ẹgbẹ́ wa lóko nísìnyí tí wọ́n ń dá ẹ mú etí òsì lórí ogbè kó mọ̀ dá ẹ mú ọ wà mí tó ti ń roko ìwà ń tẹ̀lé obìnrin ẹ̀ẹ́rẹ̀ ẹ̀kọ́ o irú ọkọ wo ń tiẹ̀. bàbá olóyè ṣe rí i ti ń dààmú ọrọ̀ ajé ilé wa yìí ó ń gángan nù kí ni tó burú nu pé ìyàwó mi ń kiri ẹ̀kọ́ mo sì ń bá ṣàkóso rẹ̀ ìyàwó mi ti ń kiri ẹ̀kọ́ nǹkan ẹyọ kan ti ń dà láàmú ó ní wípé kò ní ẹni tí ó bá ṣàkóso bí ó ti máa tà á wọ́n wù wípé kàkà kọ́ máa tẹ̀ kọ́ ń kó wọ́n máa yọ tàbí kó wọ́n máa sọnù jẹ́ ń kúkú máa tẹ̀lé nǹkan mi kí n máa bá ṣàkóso bówó ti ń wọlé bí ó ti jáde bí ó ti rẹ̀ àgbàdo bí ó ti lẹ́tún wá ń bú mi bàbá ẹ má jọ ń tàn yín ẹ má sọ fún yàn kankan o àti fẹ́ parí ilé wa. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bàbá. pẹ̀lẹ́kọ̀ yìí. bàbá ẹ wo ayọ̀ kúnlé làwa ń kọ́ fún díẹ̀ díẹ̀ ó sì ti fẹ́ parí ilé wa fún wa. bẹ́ẹ̀ni. ẹ̀yin máa ró ralẹ̀ lọ́dọ̀ ọmọ rẹ tèmi ọmọ sínà. ẹ̀yin máa ọmọ sínà ni. ẹ mọ̀ kọ́ ọmọ sínà ni. bàbá rẹ̀ àjọṣe kékeré nùlù yìí ni kódà ẹ gbọ́ níbi tó le dé inú ilẹ̀ tó wà ní gbogbo olúwa yìí ìdajì inú ẹ̀ ayọ̀kúnlé tẹ̀ ń sọ yìí olùbá wa ta. ẹ̀yin náà mọ̀ ẹ wo ilé tiwa ti fẹ́ parí ìyàwó mi já mọ̀ lọ́n tiwa. ẹ ẹ mẹ́lọ mẹ́lọ ẹ fún mi lẹ́kọ̀ọ́ méjì. ọ̀yà èmi mo ń gbowó. ẹ ṣe máa lọ ah. ìlú ti gbẹ́sẹ̀ lé ẹ̀kọ́ mi. Ah, ah, ìlú bíbò. ọba ẹbọ ẹ wọlé ẹbọ dẹ ẹ mọ fún wa jẹ. owó lèmi rà gbàdo. ọ̀dà mo ti gbọ́ ojú òtí yín ni ẹ máa lọ tẹ́ bá ń padà bọ̀ tẹ́ bá gbọ́. aṣáà ìtì ẹ̀ lówó rẹ̀ kọ́ o. mo fẹ́lẹ́ bí iyán. ó funfun bí eyín oge. Ah, èmi mò ń tọkọ mi ní gbogbo. bẹ́ẹ̀ni èmi mò ń gbowó ẹ èmi mò ń kówó ẹ sápò. ẹwọ ẹwọ ọkọ ọkọ bẹńgá tí ń ewé dùn ìyàwó kiri ẹkọ ah, ìwọ yìí ó sì lọ bá pọnmi lódò. èmi adélájà èmi ara ẹ̀ ṣàjèjì ọmọ ojú ti lálọ́ ọmọ bá gbó ẹ̀kọ́ rẹ̀ yìí ṣe kan dúró yẹ béèyàn bá orí ara rẹ̀ sábàbà mi yóò lọ. ẹbùn lómi mi ẹbùn lómi mi ẹbùn lómi mi sáàkì o sáàkì o sáàkì o. ẹjẹ àmọ tẹlẹ òkèlè. ẹsẹ bá rí bí abáde èmi ọmọ adélájà tẹ́lẹ̀ mọ̀ ọmọọba tẹ́lẹ̀ ó mọ̀ rẹ o tẹ́lẹ̀ ó mọ̀ adélájà tẹ́lẹ̀ ó mọ̀ rẹ o tẹ́lẹ̀ ó mọ̀ adélájà tẹ́lẹ̀ ó mọ̀ rẹ. ajẹ́lẹ̀ àjàbá bá rẹ̀ lónìí ilẹ̀ ajẹ́lẹ̀ àjàbá ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. ẹ bàbá wa ẹ̀mí yóò gùn ẹ àwa ò ṣẹ́jẹ̀ bí ọ̀tẹ̀ onígbàkiri bí tèmi tèmi ń wí o gẹ́gẹ́ bí baálẹ̀ ìlú ọlọ́pàá rò oníkálukú ló ti lé ìyá ẹ̀ lórúkọ èmi àtàwọn èèyàn mi wípé ẹ̀yin tí ń là wá wà o kódà ìsákọ́lẹ̀ tìlú tiwa àmọ́ kó wa lóòrèkóòrè àbí. àti pé kékeré ńlá mọ́ ẹ́ fi jù mí lọ kò sí àdánù ah, òkè nìyí ẹ gbogbo ẹyin tó bá sì forí sọ àpáta fífọ́ ní òfò kò sí alágbára kan bì kan a sì lókè míì lẹ́yìn ọ̀run ẹ̀yin náà la fi. ẹ̀yin baálẹ̀ ẹ̀yin baálẹ̀ ah kí ni bẹ́ẹ̀ nígbó tí ń dún mọ̀rú mọ̀rú kúkú lájà ní àbí pàgọ́gọ́ ẹ ṣe pa ẹ pa kẹ yọmọ inú ẹ kẹ dèpo ẹnu kí ló dé ah mo ti sọ fún yín tẹ bá ń ṣe gègé ọ̀tẹ̀ ẹ máa yọta sẹ́yìn sọ̀tọ̀ kẹ ẹ kó ẹyin sọ́wọ́ sẹ́yìn kẹ ẹ kó ẹyin sọ́wọ́ òsì kásẹ̀yìn wá fẹ̀yìn rìn láti ìlú Ìwó lọ sílùú Ìsẹ́yìn asẹ́yìn ò ní pọ̀rọ̀ ẹnu rẹ̀ dà èmi mọ́kọ́ o ojúra bẹ sá ọmọ ọ̀nà yẹn ó dẹ̀ ngògò tí ní tomitomi adágúndú òjò tí túsàlẹ̀ di ọ̀run. mọ̀kọ́ bẹ́ẹ̀ ni. a máa ń pọ̀ ní oko dà ẹ́ ń bà lè tẹ ọ̀rọ̀ ẹnu. rárá o bíi tèmi kọ́ ah. bíi tèmi mọ kọ́kọ́. a máa ń pa fún tó sọ òun fún tó tẹnu rẹ jáde òun ò ní bọ́ńbẹ́ sọ́wọ́n mọ́bí tó wà yìí. Ah. ọ̀pẹ̀kẹ́tẹ̀ ni mímí ò ṣeé fi gbàgùn bẹ́ẹ̀ ni. orò ó sì ọ. èmi. bẹ́ẹ̀ mo wí fún ọ orò ó gbé ọ. Ah! èmi gbẹngbẹlẹkú dàbí òun ni mi ẹ̀wọ̀n dàbí kíbi. ní ìwọ. bẹ́ẹ̀ o tiẹ̀ ti dira ogun wáyé. Ah! mo sọ fún yín tẹ́ bá ń ṣègègé ọ̀tẹ̀ yín ẹ máa yọta sẹ́yìn tèmi kúrò. bẹ́ẹ̀ ní ìwọ náà. bẹ́ẹ̀ ni. ọ̀dàn àgùnbùkọ́ nù ẹkùn ò ní tẹríba fún àmọ̀tẹ́kùn láéláé ẹkùn jọ ní gbogbo wọn. olúwa mi o. bàbá sẹ́ńdẹ̀ mú ni. filẹ̀. kára àwọn sínú wọn. èmi èmi kẹ kódà bàbá àwa ò pè yín balẹ̀ rèsé mọ́ o kábíyèsí ò ń rèsé. ẹ dẹ́gẹ́ ẹ dẹ́gẹ́ bí bàbá mi bá bí oníkẹ́ni kankan máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ni ẹ̀yin baálé wọ̀nyí. ẹ̀yin baálé wọ̀nyí ẹ wá lọ. bàbá mi ni ẹ máa lọ. a ti lọ. ó dájú o kò bẹ̀rù èkó ó dájú o kò bẹ̀rù èèyàn o tá à ń tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o. wá sínú ilé mi ní bùbá mi wá dá. bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀. iná fẹ́ ju kẹ̀kẹ́ ọgbẹ́ná kárí o. ayé ẹ má má dúró ó ń bọ̀. alákìjà alákìjà.

àmọ́ lọ́wọ́ àmọ́ lẹ́sẹ̀ wo bí òtútù ẹ gbámù sí ibi tó tutù ní ẹgbọ́rọ̀ mi sí o ẹ yo wọ́n ní omi lókun borí afárá ìpín torí àìsàn òkòkò sọ́run adibaba àtàgbà koríjọ wọ́n ní wọ́n pa ìyá ẹdẹgbẹ agbẹgbẹ ọfarúnlẹ kò lè dá bàbá gbọ́ bàbá bàbẹlẹ bàbá ò lè farí bàbá ránṣẹ́ pé aṣẹwẹ mọnidẹ òun àti òun ìmàgbò wọ́n nílẹ̀ tájà bá wà orí ara ẹ ní wàlẹ alágídá ile to wa ori are lo wale ine ti be loju ekunnije won mekunso won ni alolakadefa awonigbo ajegunodagba n'agba isajigbo lọpa nifọwa kaka inu alakeme iwororẹ pẹgụn oguna nababalawo njọte ko nababalawo njọ n'elasọrị ogbina ó ti ná babaláwo alákìjà aṣọ rẹ̀ ó gbiná wọ́n tì ọ́ débi tó ti fi fẹ̀kúfẹ̀ ku aya rẹ̀ sọ́lẹ̀ wọ́n mú ọ débi tó ti forí ẹwà rẹ̀ gúnlẹ̀ ń gbàgede fáráhùn kú kẹ́hún sọ ohun ẹgbẹ́jà nàkú rẹ̀ de ìwú ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀ka ti pẹ́bìrì wọn lọ́n fẹ́ wẹ̀ sí wọn wà ní rí ẹ̀ka ti dòbìrì kòtò wọn tọpasẹ̀ oòrùn wọn lọ ní padà níbikíbi tó o bá ti pàdé mi mo dàbọ̀rà lójú rẹ torí bàbá bá mi lójú oorun ikú lórí tó o bá kò mí lálàjà ọkàn jàgbà èmi ni wọ́n rẹ̀yìn rẹ ẹ̀yìn àgbààgbà ẹ dúró tì mí bí bàbá ṣe dúró tọmọ ẹ àmọ́ lọ́wọ́ àmọ́ lẹ́sẹ̀ ayé wo bí oṣù ọgbàmù sí ẹ gbọ́rọ̀ mi ká bí òtútù ẹ má jò dúró tì mí o ẹ má jò dúró tì mí ẹ dúró tì mí bàbá ti dúró tọmọ ẹ ẹ ṣé mo dúpẹ́ o. ọ̀dájú alágbára ayé ẹ máa ma kó iná lójú iná lẹ́nu ó dá jìnnìjìnnì bòlú òun ni kú ti ń pa ni ẹni mọ̀ òkó. ẹ ẹ ìtọ́gbé awa òun ni wípé torí bí ọ̀rọ̀ iṣẹ́ ń lọ bá a ṣe ń gbọ́ àwa wò wípé àwa ò gbọ́dọ̀ mọ òwòrán bẹ́ẹ̀. torí pé wọ́n ní ọ̀rọ̀ sunukun ojú sunukun la fi wò ó ìyún ah. ló mú a wá pé ah, baálẹ̀ wà ni <laughs> ìjà wa babalẹ̀ ká bá sọ̀rọ̀ gbogbo tó ń lọ láàrin ìgboro òun la gbọ́ ẹ wá wá alákìjà tá à ń wí yìí <laughs> kò sẹ́ni tí ò mọ̀ oníjàgídíjàgé ni <clears throat> inú ẹ <clears throat> igi gogoro mọ́gùn mi lójú. àtòkèrè lèèyàn ti ń bẹ rí fún un. torí ẹ̀ la ṣe wá tá a sọ fún yín torí pé a fẹ́ kí ogun kọ́ wá ja ìlú makọlọ́kì wa yìí. àṣẹ o. ọlọ́run ò ní fogun jà wá o. àṣẹ o. torí ẹ̀ la ṣe ní ká wá balẹ̀ tá bá wá. àbí ó ní bí má dàbẹ̀ pé. bẹ́ẹ̀ a ẹ̀yàn wí bẹ́ẹ̀ kakú bẹ́ẹ̀ ọkọ ìlú ọkọ ìlú. ìlú gangan kọ balẹ̀. bẹ́ẹ̀ ṣe sọ yìí náà ni ìlú àwa ìlú náà rèé ọkọ baálẹ̀ náà sì tó làwa náà ẹ dákun tá a bá sọ fún yín afẹ́kẹ́ yín náà bá wa gbé yẹ̀ wò ẹ gbé sọ́tún ẹ gbé sósì ẹ bá wa bì yẹ̀ wò ibi abáfẹ́kẹ́ bá wa tì sí ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àwa náà ò ní fẹ́ ká burú fún yín ọkọ lu a gbọ́ kitakita nǹkan tẹ̀yìn àti alákìjà tẹ́jọ fa ẹ gbọ́ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ bẹ́ẹ̀ ni <laughs> ọkọ lu kò sẹ́ni tí ò mọ alákìjà gbogbo bẹ́ẹ̀ ṣe fèsì ọ̀tún tẹ́ fèsì òsì gbogbo ẹ̀ náà ni wọ́n sọ tó náà rí wípé ẹ́ hmm. ìwọ balẹ̀ náà ìwọ náà tàbí ọbí ọba yìí hmm. ṣùgbọ́n bó ṣe lọ́hùn hmm. ọkọlù bó ṣe lọ́hùn àgbo rẹ̀ tó mú ẹsẹ̀ rẹ̀ tó fi rìnrìn àrìn sí ẹ̀yìn báyìí tó bá máa padà bọ̀ síwájú yóò di kẹ̀nìún wá ni bẹ́ẹ̀ ni ṣé ẹ wá rí gbogbo ohun tá a wá bá yín fún lénìí àwa rọ̀ yín ni àpàṣẹ fún yín ọ̀pọ̀ òru àwa rọ̀ yín ni o sẹ́rí gbogbo nǹkan tálákejì à ń fẹ́ nínú ìlú wa yìí tó fẹ́ kẹ́ ṣe fún un báwọn yòókù náà tó jẹ́ àwọn baálé ẹgbẹ́ ẹ̀yin tó kù ní agbègbè wa yìí bí wọ́n ti ṣe fún un ẹ̀yin náà ṣe fún un. mi ò ní ṣe fún un mi ò lè ṣe fún un kọ́ríkòtò lawolé aládàbàṣu lawodé ìjẹrò ọ̀sìn sábàgàgù lawolé onífẹ̀ẹ́ àbúrẹ́. ọkọ̀ òlu ọkọ̀ òlu ọkọ̀ òlu ṣé ẹ rí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ó dàbí eṣinṣin tá a nù lọ́rọ̀ tí ò gbọ́ yóò bókun wọnú sàárè ni o tó bá ṣẹlẹ̀ tán yóò taba nílé yóò taba roko àwọn ò níbi akọlù ọ̀rọ̀ náà ń sọ fún yìí. Eh? ẹ̀yin olóye ẹ̀yin olóye ẹ̀yin olóye. ẹ ò mí ta báyọ̀ wá kátà ẹgẹ́ ta báyọ̀ wá ọ̀dọ̀fin ìdàkùn tó ń ti balógun ọ̀pẹ́ rẹ̀ mi ò rẹ́yẹ tí yóò tún jẹ síbò mọ́ mi ò ní gbọ́ mi ò ní gbà a ọba ń ṣe ga balógun ń sítọ ẹgbẹ́ ń bígbó ìran tí wọ́n jagunjagun ni wọ́n ìran bàbá wa ní í jẹ baálẹ̀. a mọ̀ ọ́. mi ò ní gbà èyí olóyè mi ò ní gbọ́ mi ò ní gbà bẹ́ẹ̀ ni tí a bá sọ àdá sókè ní gbàgbà màá jẹ́ kó mọ̀ pé jagunjagun làwọn baba ńlá kú bàbá wa kan tó di baálẹ̀. Ah! aa ah! màá fi nọkọ ma fi lakalaka ma fojú ẹ̀rí mú àbò. ìrìn bàbá kan rìn kọ́ kan ní ọkọ̀ ẹni tí ọba ní jẹ́ ayọ̀ àtọ́jú tiẹ̀ mọ́ ń ni. bí ìrìn bá dẹ̀ kan rìn ikọ́ tẹ̀ náà àwọn ní gbà torí tó bá ṣẹlẹ̀ àwọn ò ní gbà. ẹ wo mi ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ olóhùn lóko bó o lóko tó o dòdò ibi ẹ̀kọ́ ló bá ní erékù sóko téńdé ó nàrù sóko ẹ̀lẹ́yọ̀ ṣé ọ̀rọ̀ alákìjà tó fẹ́ kógun jà lùyìí ta ni ọkàn yóò tabara ilé yóò tabara oko. <sighs> ọkọ mi alákìjà kò yé ẹ̀ṣọ́ ọmọ àdílẹ̀ kí ogun tó dé yan bí n lólo ọmọ akúnjọ́ tẹ́bi ń pẹyẹ nú oko ọmọ akúnyàn òyàn bọ̀ tẹ́lẹ̀rù fi dídùn jiyàn fi birigidi joyin ohun tí ó ṣe ni ó ṣe. Eh. ayé ni rọmọ awo ni ọ̀run ògbèké awo lòun náà èṣù ọ̀dàrà pàápàá awo ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà dífá fún àṣesílẹ̀ tó lọ jọba àlọ́ àbọ̀ wá bá wòmí bó bá kọjú sí ọ kó o ta bó bá kọ̀yìn sí ọ kó o ta ṣùgbọ́n tó bá kù ọ nìkan kó o tèrò ara rẹ pa ó sáni lajúlẹ̀ kí wọ́n sọ ìlú bàbá rẹ kí wọ́n sọ dérú àbí. igbó dídí tẹ gbélé mi lọ́wọ́ yìí adóògbò ò lè sàn kí wàá ní kí n ṣe. Adéoyè. ìyá. ìyá yìí ló tún wá jókòó sí tó ń ronú. kí ló tó kù agbẹjẹ ti tán lọ́wọ́ oníjó àyàn gbè mí pàápàá ó ti lu dùndún àlùfáyà. Ah. Mm. gbogbo ohun tá a bá gbé yàrá ṣe hmm. kedere ni lójú àjà hmm. àsọkùgún ọ̀rọ̀ àná hmm. ìlú ọmọ eegun ọlọ́rẹ́ tó fi jàjà kú ìkàsà ìdárò ẹni mi tó kú ìkàsà ìnídárò ẹni mi tó lọ ìbà nǹkan jẹ́ lára ni ìbà nǹkan jẹ́ láàgọ̀ ara ni ìrònú tó gẹ́. ìgbà tá a ti dá gbogbo ọgbọ́n tọ́gbọ́n ti wá pin kí ló tún kù báyìí. òòsà òkè ó gbà wá. ọkọ mi olówó orí mi wọ́n ní tá a bá bu ẹ̀tù orí á máa ro awó. ó dẹ̀ ní orí ọ̀kan yẹn kòkó láwo bá a wí fara alẹ́ ẹni a sì máa gbọ́ baálé mi lórí ọ̀rọ̀ ẹ̀yin àti alákìjà yìí ẹ mọ̀ pálákìjà ń ṣèyàn lásán baálé mi ẹ má bá alákìjà ṣe fà kí n fà nǹkan tí alákìjà bá fẹ́ ni ẹ ṣe fún baálé mi. nǹkan tí alákìjà bá ti fẹ́ nǹkan tí alákìjà bá ti fẹ́ alákìjà bá sọ pé òun fẹ́ yàwó mi kí n fún bó sì lọ́mọ mi lòun fẹ́ kí n fún ṣé gbogbo ara já ló máa gbà á kéégún wọlé kájá má gbòó ó ṣe èèwọ̀ gbogbo ara ajá kọ́ ló lè gbà á ìyàwó mi gbogbo ara ajá kọ́ ló lè gbà á. baálé mi ṣé ìnìkan lẹ wàá lù ní ẹ̀yin nìkan kọ́ lẹ wàá lù nǹkan tálákìjà sì fẹ́ gba yín kọ́ lẹ fẹ́ san kí àǹtí yín. kí n tẹ̀lé wò mí dáadáa o èmi ojúra bẹ́sà ọmọ ọ̀ràn yàn èmi ọdẹ ògùngò tí rìn tòmítòmí adágúdú òjò ti ṣú sálẹ̀ di ọ̀run gbẹ̀ngbẹ̀lẹ́kú dàbí òun ẹ̀wọ̀n dàbí kíbi mi ò ní gbọ́ mi ò ní gbà rárá o mi ò ní gbà alákìjà á máa fọwọ́ lálẹ̀ nílùú bàbá mi ìran jagunjagun lálákìjà ìran baálẹ̀ nìran tèmi àwọn jagunjagun máa ń lọ rèé kógun kéè ogun kan wá fún baálẹ̀ tàbí ọba àlùní rárá o kí alákìjà wá ní kémi tún wá máa wá fún un ní ṣàkọlẹ̀ rárá mi ò ní gbọ́ mi dẹ̀ ní gbà. bàbá mi á ọmọ afẹ́ tí mo mi kíkan káre ọmọ àràgbọ̀n má bọ ṣọ̀gbọ́ ọmọ àràgbé àkàrà mi mi bẹ́ẹ̀ lọ́mọ ayé lókè má fara pa ọmọ ayé lórí ohun gbogbo ọmọ ọlọ yìí lọ ìfọlọ ló tó pọlọmọ ọmọ bóyá ó pẹkùn ọmọ afọ́n ni wọ́n ń bọ nílé afọ́n ilé bàbá tó bẹmí lọ́wọ́ òjé gidigba ni wọ́n rán lè mọ ọkọ bẹ́ẹ̀ yóò dáa fún un adẹrùnkẹ mi wọn. bàbá mi. ọmọ dúró ń dákọ kàràgùdùgbẹ́ ń bẹ́ńtà òjé ọmọ ojúra bẹ sá ọmọ ọ̀ràn yàn. Hmm. kíkì má pọ̀. egúnugún orí àkó akálá máa gbọ́rùn ún ṣe bàbá mi mi bẹ́yìn lọ́mọ ojú rábẹ sá. Hmm. ọ̀tẹ̀ tán ọ̀tẹ̀ ò tán mẹ́bíbì kan là ń gbé bàbá mi ẹ bá gbọ́ ohun tí ìyá mi ń bá yín wí kẹ́ ẹ gbọ́rọ̀ yìí kẹ́ ẹ yẹ̀ wò kẹ́ ẹ wá tún un ṣe ẹ fi tí ọgbọ́n kẹ́ ẹ fi gbọ́n kẹ́ ẹ wá fojú ìmọ̀ kẹ́ ẹ fi wò bàbá mi ẹ dákun. mo mọ̀ pájọmọ yín ni mo mọ̀ pájọmọ yín ni ṣùgbọ́n ṣá o kì í ṣe pé mo kàn lágídí àbí mo burú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n gbogbo ara jákọ́ ló lè gbà kéegungun wọlé kájá má gbòó gbogbo ara jákọ́ ló lè gbà. ọ̀dà náà bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀gbọ́ àmọ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ máa ń sọ kinní kan fún mi o ẹ ní ìyèkan alábàáhùn kò ju mẹ́ta lọ ìjàpá yánníbo àti rere. kò mọ̀ sẹ́nìkan kan kó bàbá mi ẹ wá róore bí. ṣùgbọ́n alákìjà ti gbé kọjá ewu. ikú òwe òwe ẹja o sọ ìjẹkùn ìgbẹjà ẹyin tó la yìí ní ìpínlẹ̀ ẹ má wò mí. ẹ má wò mí ràn o. kàkí kún lè jẹ sísè ká má fi ṣàwọ̀dà. ó dájú o kò bẹ̀rù epo. ó dájú o kò bẹ̀rù epo. àwọn ìṣílẹ̀ tó mọ àwọn ìfẹ́. tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o. bàrà ẹ mi o ẹ ṣàánú mi ẹ rà mí kalẹ̀ ọmọ mi adéoyè ni mo mú tọ̀ yín wá o kẹ gbà mí lẹ̀ lórí ẹ o òun lọ bá tọ́ sí nítorí pé mo mọ̀ yí pé bá jà tó bá gbọ́ lọ bíjì jà tó gbódó ìjì ní wọlé kó fara gbẹgbá ajé já mọ ẹkùn ẹ mi. ọ̀rọ̀ tí ò tó nǹkan lẹ mú bíi kínní ò tó nǹkan nípa alákìjà ni kó mọ̀ bá pamọ́ yín tí ó jọba ẹ fi yín lẹ̀. mo mọ̀ mọ̀ mi àjọ mọ́ra wa mo mọ ká rẹ ọmọ ìlú lóró ni mo sì mèrè rẹ ọmọ làbàtà ni òun náà mẹyẹ lé mi ọmọ láṣẹwẹ mo mọ àjọ mọ́ra wa ni ikú ò ní ọ̀pá ń tiẹ̀ ó dàgbà ó dògbó ikú kì í palẹ̀ lẹ̀ òfò kì í ṣe kúrakúta ó dàgbà ó dògbó èmi tí mo dé mọ́ta tí mo pákú sí mọ́ta mo bọ́ sọ mo dé mọ́nà mo pàrùn sí mọ́nà mo dóríta mẹ́ta àgbà sálàyé mo pàdé àwọn ìyá mi lọ́mọ àjẹ́ wọn lọ́mọ kékeré ìlú ò gbójú kó jẹ sùn èmi nà àgbàlagbà abẹ ò gbójú kó jẹ yẹn ìṣúrú bí wọn bá dọ́rùn rẹ̀ wó dọ̀rùn alákejì hmm. máa wọ́n tiẹ̀ tó o bá ti jí lóòrọ̀ máa pé o ti ń bú mi tipẹ́. o ti ń bú mi tipẹ́. àsìkò tó àsìkò tó tí ń bu ọ̀sán tí ń bu ọ̀sán abẹ́pẹrẹ létí abẹ́pẹrẹ létí bí ọmọ elépo bí ọmọ elépo abèjìká gògòrò abèjìká gògòrò bí àkúnlẹ̀gbà ẹ gbà bí àkúnlẹ̀gbà ẹ gbà. sọ pé orúbó mi di mọ́kànlá orúbó mi di mọ́kànlá mo dẹni akàn mo dẹni akàn akàn tó lóun kàn mí Eh, oṣó tó lóun ó kàn mí oṣó tó lóun ó kàn mí okú gbi okú gbi mo dẹni akàn ìwọ fìyún lẹ jẹ́ kí alákìjà ló mm. sọsọ burúkú sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ máa wọ tiẹ̀ tọwọ alákàtà mi. ẹ ṣeun bàbá ah. mo dúpẹ́ o àmọ́ rí yín bá o máa wo tiẹ̀ ìyá ẹ fọkàn yín balẹ̀ n tó fẹnu pè ní òrì tiẹ̀ eh. ẹ máa wo arakú níyà ẹ fọkàn yín balẹ̀ ìyá máa lẹ fòun lẹ lọ́dọ̀ ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ ṣeun o wọn mọ̀ rí yín bá o n ò sọ fún ọ n ò sọ fún ọ pé mo ní bàbá nígbẹ̀jọ́. ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ kú o ikú dẹ̀dẹ̀dẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ kú o ẹ má dúró ẹ má dúró ẹ dákun ẹ má yọ sẹ̀ ó ti ń o. sá fún baálẹ̀ wèrè. wọ ọkùnrin náà ni. bẹ́ẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ mo pè ilẹ̀ mo pè ikú mi àfọlá tó bá dọ̀la àdọ́la tó bá tukọ̀la àkọ́la ìwéré ń jẹ́jẹ́ ojú ológbò ní pọ́n títí kó jọ́mọ lọ́wọ́ ìwéré ń jẹ́jẹ́ ìwéré ń jẹ́jẹ́ mo ti rí ọ tó ti ṣàgbára ọwọ́ rẹ tán inú ilé rẹ mo wà yìí. mo fẹ́ kó mo kó gún jogún ọwọ́ tá rẹ ọgbọ́n jọgbọ́n ọmọ ẹrù òrìṣà ọ̀rọ̀ kọjá ohun tí ìyálóde lè rọ. bẹ́ẹ̀ ni wọn. ẹgbẹ́ mi ọmọ yìí. Ah! bàbá mi ọmọ mi bàbá mi ẹjọ́ pọ̀ ra ẹ bàbá mi ẹ dọ́kun ah, ẹ má jẹ́ bàbá ń jàbí ká kúkọ. Ah, ẹ má ṣe ẹ má ṣe bàbá ń tàbí káwọn. o ti ré kọjá ewé o ti jọ dindin màálù o ti dókun ẹran jíjẹ. rọ ẹ má ẹ ká ṣe yẹn bàbá ń tàbí káwọn kọ. tó fún rẹ lẹ. alákìjà ẹ tó bá jẹ́ ti ìṣàkọlẹ̀ máa ma gbé wa lógún lógún lógún lógún ìyẹn sọ́wọ́ ọ̀dàpọ̀ ọmọ nù àbí owó ni ẹsẹ̀. ọkàn ṣoṣo ọkàn bíi mi. ẹ ẹ yéé gúnugún làwọn wọn lọ́jọ́ àdàbà ah, tí ó bẹ̀rẹ̀. bàbá mi á. Ah! Ah! yé ó mẹ́mí mi ó mẹ́mí mi kíkú tó pa mí ojú kú á pọ́n yéé kíkú tó pa mí ojú kú á rí ojú kú á pọ́n tèmi náà pọ́n ojú ọ̀wá méjì àpọ́n kùtùkùtù ẹ̀yin kú ó bàbá mi ẹ̀ pọ̀. jọjọ gbẹ lára rẹ. ó dájú o kò bẹ̀rù èkó. ìgbàlá tó ká bá fẹnu sọ inú ọkọ ní ikú sí. ó dájú o kò bẹ̀rù èèyàn o. ta ń tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o. bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀ o. olórí ọ̀dọ́ ọ̀rọ̀ yìí ti di àwòrán tó wọlé tó gbé tún kúrò ní yàrá ìyá tó pẹ́ tí ẹ sẹ́yìn kó má ṣàfihàn lọ̀rọ̀ yìí. ẹ̀gbọ́n náà ṣé báwa lòrò ọmọdìyẹ òní tí ó padà wá dàkùkọ bọ́dọ̀ ọ̀la igúnnugún tí wọ́n ń jẹ́ fún akọni bẹ́ẹ̀ sì làkàrà máa ń ti ń jẹ́ fún àwọn àjòyè ah, ìlú òfararẹ́ rọ̀. olórí kò sí ìṣòro fọwọ́ gbé lọ fún ìyá ẹ̀ ah, ah, ọkọ̀ òkú náà rèé ìlú wa rèé aṣámọ yín yé mi àmọ́ èsì ọ̀rọ̀ ni mi ò mọ ẹ̀yin èèyàn mi ò àmọ̀ràn tèmi rèé o ẹ akókó mọ̀ ká akókó ń bó alákìjà lọ bẹ́ẹ̀ni jẹ́ ní ẹ̀rú bẹ́ẹ̀ni. àyà ló ń lọ bẹ́ẹ̀ o. Tálákìjà lóṣòro. Kókó làwa lójú. Tálákìjà lóṣòro. Kókó làwa lójú. Tálákìjà lóṣòro. Kókó làwa lójú. Tálákìjà lóṣòro. Kókó làwa lójú. Lóṣòro. Kókó làwa lójú. Ó dájú. Lóṣòro. Kókó làwa lójú. Tálákìjà lóṣòro. Kókó làwa lójú. Ó dájú. Kókó làwa lójú. Kókó làwa lójú ta la, tó gbé náà kókó làwọn ṣojú láì ṣàwòrán. kókó làwọn ṣojú. bó ṣe kókó làwọn ṣojú. nípa gígùn kókó la, ṣojú. ayẹyẹ máa la, dúró. kókó kókó làwọn ṣojú. kókó kẹ̀kẹ́ ọgbẹ́ náà. kókó làwọn ṣojú. ayé ẹ̀ máa ma kókó làwọn ṣojú. kókó làwọn ṣojú. kókó làwọn ṣojú. Tálákìjà ló ṣòro. kókó làwọn ṣojú. Tálákìjà ló ṣòro. kókó làwọn ṣojú. Tálákìjà ló ṣòro. kókó làwọn ṣayé. Tálákìjà ló ṣòro. kókó làwọn bá ṣe. Tálákìjà ló ṣòro. kókó làwọn ṣojú. Tálákìjà lóṣòro. Oko làwa ṣojú. Tálákìjà lóṣòro. Oko làwa ṣojú. Tálákìjà lóṣòro. Oko làwa ṣojú. Tálákìjà lóṣòro. Oko làwa ṣojú. Ẹ ọtọ ọtọ ọtọ ọtọ. Ah. Àjàní olórí ọ̀dọ́. Ó bàbá. Kí ló dé tí wà á ti ọ̀dọ́ ọ̀lù àwọn ọ̀dọ́ ọ̀lù tẹ́ kó pọ́npọ́n tẹ́ kó kùmọ̀ ń bo lódà kí ló dé? Bàbá kódé kódé báyìí là ń ta kòtò tá a bá ta tí ò bá dé à ń bẹ̀ ni. Hmm. Alákìjà ah bó ṣe ń pa kúkúrú tó ń pa gúngùn láàrin ìlú yìí ṣé ẹlẹ́ẹ̀rí ni àsìkò tí wá tó báyìí o àwọn ọ̀dọ́ọ̀lù àgbàmọ́. ẹni sùúrù ẹni sùúrù ọ̀rọ̀ yín yé mi torí ọ̀rọ̀ alákìjà lẹ fi kó pọ́npọ́ lẹ kúkú mọ̀ báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ alákìjà kọjá gbogbo kákó pọ́npọ́ kákó kú mọ̀ báyìí. ìgbà tí àjànàkú yọ lókèrè tí àgbẹ̀ lọ mú ọkọ́ tó lọ má dáa ìran bàbá àgbẹ̀ kan ó pa àjànàkú rí ni ẹ wò mí ọ̀rọ̀ alákìjà kì í ṣe ọ̀rọ̀ à ń yọ pọ́npọ́ báyìí o níṣẹ́ ni ká ẹ ní sùúrù fúnra yín o bàbá àbí kílẹ̀ tí ni mo wí. ó wí re àjàní olórí ọ̀dọ́. ó bàbá kẹpẹ fún wa àjàní olórí ọ̀dọ́ ẹbí ló mọ̀ pé ọ́. ẹ mẹ́ta ni bàbá. tó o wá mọ̀ pé wọ́n ní òkú kì í wò ní káwa rírí bàbá ní ká bẹ́ẹ̀ kì í wá bẹ́ẹ̀ yàn mọ̀ ìbẹ̀rẹ̀ jà láàrí o ẹnìkan yóò pin ẹ̀ tẹ́ ẹ bá gbé gbèsè tí ẹ fẹ́ gbé yìí ẹ máa yẹ ẹ̀mí tí ó bá lọ. ẹ̀yin tí ẹ jọ́jọ́ gan pàápàá ẹ máa yẹ ẹ̀yẹ inú yín tí ó lọ sí i. Àjàní nbàárọ̀ kó sinmi ẹ̀dọ̀ bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ dá ohun ìjà lẹ̀ ìjà ọjọ́ la ó. Àjàní orúkọ ní sọ ni. ìwọ ọmọ ọlọ́rọ̀ bá sọ ẹ̀yin tẹ́ ẹ dúró yìí lọ́jọ́ ọ̀la ìlú yìí bó tiẹ̀ jẹ́ pé ẹ̀yin odi làwa ń gbé àsí nínú ìlú etí ìwà òdì sí gbogbo ohun tó ń lọ àwa náà sì jókòó àsun tẹ́tẹ́rẹ́ ẹ ṣe sùúrù o ẹ ṣe sùúrù o tèmi ò bá yín sọnù. bàbá wa ká tó kó pọ́npọ́ ká tó kó kùmọ̀ sílẹ̀ mm. bàbá wa ẹ mọ̀ pé ẹ̀yin odi lẹ̀ ń gbé àwa là ń gbé láàrin ìlú. bálákìjà ṣe ń dábìrà tó ń pa kúkúrú tó ń pa gígùn kò dùn máwọ ọ̀dọ́ nú. ẹ̀yin àgbàsíbọ̀ ẹ ní ẹ̀yin báyìí ní dòrò mọ́dìyẹ sígbà tó bá wá pòrò mọ́dìyẹ tán ìgbẹ́ olóró mọ́dìyẹ wà dákú kọ́. bàbá wa má sùn o. ẹ ní sùúrù gbogbo ọ̀rọ̀ yín pátápátá ló yé mi ṣùgbọ́n àfi ká ṣe sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́ àjẹ alákìjà ò kì í ṣe ẹni tá à ń kó pọ́npọ́n padà lọ bá ẹ wò àwa àgbàlagbà nínú ìlú á ṣètò bí gbogbo ẹ ó ṣe yanjú yóò sì dẹ̀rọ̀. kẹ́ ẹ yá wá nǹkan ṣe sí ni o ibi bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ̀yin àgbààgbà ìlú pátápátá láwọlé yín táwọn dáná sí kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni rárá dáwọ́. àbí kọ́ máa kọjá yìí. ọ̀rẹ́ ọ̀rẹ́ gbàgbọ́ ẹ ẹ ẹ bá gbogbo wa lù yìí. ẹ ẹ ẹ ní sùúrù ṣe rí ọ̀rọ̀ tí onísùnsùn tàbí onísunsun ẹ̀jẹ̀ akọ̀wọ́ yẹn bọ aṣọ ṣe ti gbọ́ ẹ fọkàn balẹ̀ á yanjú gbogbo ẹ̀ Àjàní lọ́rọ̀ bá sọ bá àwọn èèyàn rẹ sọ̀rọ̀ gbogbo ntẹ́ kó dání yẹn kó lẹ̀ á yanjú ẹ̀ ẹ ti gbọ́ ẹ fọkàn balẹ̀. bàbá o ká tó kó lẹ̀ ẹ náà ẹ wà nǹkan ṣe sí ni o ẹ wà nǹkan ṣe sí ni o ọ̀dọ̀ ẹja lọ ẹja ṣe sí ni ẹ wà nǹkan ṣe sí ni o ẹ wà nǹkan ṣe sí ni o ẹ wà nǹkan ṣe sí ni o ó dájú oko ó dájú o kò bẹ̀rù èèyàn o tá ń tó gbé náà wojú ẹkùn láì ṣàwọ̀ o bó ṣe ń gba kúkúrú ní gígùn ayé ẹ má má dúró ó ń bọ̀ kẹ̀kẹ́ ọgbẹ́ náà o. bàbá tó sàtìjọ ní ẹni bíbá kò ń bọ́ lọ́wà. èmi ni. ọmọ ọkọ tí ẹ fi ṣoògùn ọmọ àlè èmi rèé o ìwọ ṣé léèbù tó tó ti ń dá gbogbo èèyàn lọ́nà tó ń bá ń tọ́ da jẹ́ sì ń kó wánú sì ń sùn títà lónìí o. labalábá tó bá foná da aṣọ rẹ̀ ó gbiná. ìwọ bẹ́ẹ̀ ni mo wí fún. o tó bẹ́ẹ̀ ìwọ mọ̀ pé bíná ogun bá fẹjú tótó tán tí àwọn akọni pẹ́pẹ́pẹ́ bá júbà ìhoro èmi lèmi gbóríde pẹ́. ọgùn fẹ́. wọ́n wọlé mọ wá bọ́ lónìí iṣẹ́ ẹ̀kú wọn gbéra mi sí ọ̀hún ó sì jẹ. èmi kọ́ lórí èmi kọ́ lórí ara ya mi sakin njẹ́ ọmọ fapá yagi apá ń pa wọ́n lọ mo fẹsẹ̀ dùbú ọ̀nà ọ̀nà náà wọ́n bọ̀ lẹ́yìn gbogbo aṣọ tó wọ̀ yìí wọ́n fi fẹ́ra fún ọ kó láàrin ni o tó bẹ́ẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ èmi ni mo sọ bẹ́ẹ̀ ajá tí ó palí ilé ẹnu rẹ̀ ọ̀sẹ̀ jẹ ológì níjọ́ dẹ̀sàkà tójú àti mú ẹni ọgbọ mi. ọ̀làlékè ló kọ gbó aládé àjàkùmọ̀ ló kọ adágún omi àjábórí pitú ọ̀dẹ̀dẹ̀ afàyàfà ìpẹ́pẹ́ rúmọ̀fẹ́nusọ́gi ló kọ tá a pa àwọn ẹwin odò yìí kápá apá ò kápá odò yìí kó sí apá ò kó odò yìí kákàǹkà kò sí é sí òwìwí lẹ yọ kún ọ̀mọ̀ràn abínú jẹ kún èkó igi kúbúkú kan tí wọ́n sunkún lọ́kọ̀ tí wọ́n pè bọ́n òrìnà gbàgbì lọ́kọ̀ tí wọ́n pè ẹ̀tù aramandoko tó ti nú egboro gbọ́njá lórúkọ tí wọ́n pè àyà òkú lẹ́lẹ́jà ta àyè kú òní gborí àtẹ ń wọ́n gbé ọjà tó ní. péjì ẹ bá gbé náà jẹ ìsọ̀lẹ̀ ní olóògbé ní wọgbó ewúro kò rẹ́ran pa ọ̀pẹ lẹ́rìn ọ̀tọ̀. ìyájú sí ńlá yẹ wo lámúgbó lódúbàbí lámúgbó fòsàtì ìbásí ńlẹ̀ ń sọ̀rọ̀ ìjà òkó kólójò lódúbàbí kólójò alàgbà alàgbà alàgbà ni wà wọn ìlà gbogbo àmàlẹ ìkànlẹ tapá titan rẹ kó máa rọ tapá titan rẹ kó máa rọ. Ah! ìdàgbé morí ìhùnrà ìdàgbé morí ìhùnrà ọyẹ tààrà orí igi ìdàgbé morí ìhùnrà. ìwọ ẹwẹ lọgọ fẹ bá o. ìwọ ẹwẹ. agbẹrẹrẹ o mo fi ọwọ́ agbọ omi rògbò alùkò alùkò mo fi ọwọ́ agbọ omi rògbò ọsà ó di dẹrẹ o ó di dẹrẹ o ó di dẹrẹ o ó ní dẹrẹ mọ fi ọwọ́ àgbà òmìniròde wo níbi tí ẹyẹ ti sẹnu wọmúwọmú kọ bá àti gé àtọpẹ àtẹyàn àtàjẹmú. ọ̀kọ́rọ̀ ọ̀hún oníkan rárá ewere ti sanagbo kí ìbọn rẹ ó sá kí ìbọn. sanna fún ọ. máa tọ́ bọ̀ lẹ́yìn ẹ̀yẹ lẹ́yìn mo lọ sínú túbú báwọn. kàkàrà wòǹkà láfi sẹ́gun ọ̀kọ́ tó ń bọ̀ adánàjà àrú adáre là ìjà. ó dájú o kò bẹ̀rù èkó ó dájú o kò bẹ̀rù èèyàn tá à ń tó láì ìjà lọ bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀. àwọn ọ̀rẹ́ mi ò tẹ̀lé wọn lọ lójú wọn lọ lójú nílùú bàbá wọ bàrà mo sì ń tẹ̀lé wọn lọ o torí gbogbo ògbódìyàn tí ń ṣẹlẹ̀ nílùú wa yìí mo ń tẹ̀lé wọn lọ yá mi o. bẹ́ẹ̀ ni ìyá wa àwa ń lọ àti dágbére lé àwa ń lọ ṣẹ́ẹ̀rí àwa mẹ́fà làwa tá à ń ṣọ̀rẹ́ ṣùgbọ́n bàbá alákìjà ti pa mẹ́ta nínú wa àwa mẹ́ta tó kù rè ṣóòdì gbàdán bá pa wá tán ni àwa ń lọ à ń lọ àti dágbére ńlé. ìyá wa kò wún ni kò wún ni ó sì ń dó òye ká ni ẹ wo ìyá wa àwa ń sá lọ sílùú òdì kejì o kọ́ má bàa pa wá tán o. Hmm, ẹ̀yin ọmọ mi. ó ìyá wa. a kò ní bá àwọn kúkú ọ̀wọ́ wọ̀. àṣẹ. bílù ṣe ń dàrú yìí ẹ lè ti torí ẹ̀fìlú lé ọmọ onílùú lẹ́yìn ẹ wálẹ̀ ń lọ ìlú òdì kejì kí lẹ̀ ń lọ ṣe ẹ dúró gbogbo ẹ̀ ló máa níyànjú. ìyá wa àwa ń lọ o a ti dágbére ńlé ṣe é gbọ́ ṣọ́ọ̀jà lọ. àwọn lọ ti wá. ìyá mi ẹ ń tẹ̀lé wọn o. wọ́n bí jàre mo lọ. ìyá mi ilẹ̀ dúró nù ilẹ̀ dúró àwọn ọ̀rẹ́ mi ti lọ ń tẹ̀lé wọn. ṣé wàá máa gbóhùn lẹ́nu ni. ìyá mi ìgbóhùn lẹ́nu nígbà tí ìṣẹ́já ìyá mi ìṣẹ́já. ìlọ jájá ṣùgbọ́n gbò bá yàsìn bàbá rẹ̀ ó ní fún ìyá rẹ̀ lọ jájẹ. bàtà gidi wọlé lọ fún mi oje. àwọn ọ̀rẹ́ mi yà mí tẹ̀lé wọn. bàbá ọjọ́ ìdálẹ́ o olúwa mi ẹ̀yin àgbálẹ́kọ̀ọ́ wà wọ́n ní a ti mọ ìsí aréré mi ò ní jẹ́ ká fi náà ṣeré ń bẹ̀ bẹ́ẹ̀ sì rèé a ti mọ ìsí àti bàbá àdúrò ta ló gbé ẹ fún wa ní àkíyèsí lágbàlagbà ní àgbà tí ọ̀dọ́ àkíyèsí ni wọ́n sọ ní gbogbo ilé orí nu gbèsè ilé yẹn àwọn ọ̀bọ àti ẹ̀kíní gbénú ìgbẹ́ títí mo wá rí sí ẹ̀rú ń gbà mí kódà ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ igán mo fẹ́ fi kalẹ̀ bí mo tí ì yé mi. bàbá ah. ẹ mú ma lọ gan ọkọ jákẹ́ ẹ bá yọ ṣe bá yù ẹ lásán ẹ lè kú ẹ dákun ẹ forí jì mí. ẹ forí jì àṣà ń àwọn aráàlú wá nínú. ẹ̀wọ́ ló ṣe àwọn ilé ìlọ́gà rẹ̀ wọ́n sì pàṣẹ kí abẹ́rẹ́ ọba wọ́n ti mọ́jú ilé ìlú ọjọ́ kẹta ọjọ́ tá a kọ́kọ́ mú pàṣẹ yan ọba yìí bàbá láti àárọ̀ wọ́n sọ náà pé òjò ti rọ̀ yìí kò lè dáwọ̀ lẹ́yìn ara ń fún mi pé òjò tọ́rọ̀ látàrọ̀ dálẹ́ yìí àbọ̀ lọ́wọ́ sí i àná wa wò pé tọ́jú pé gbẹ́gbẹ́ agbókú sí ilé òun àti sinmi aláàjọ wa lọ́sàn-án máa wò káfí sálẹ̀ àti wàá mú alẹ́ báyìí mo wá ní sọ pé nítorí pé ẹ ń bá lẹ́nu ní mo sàn kòkòrò mi kíka ètí bá ń bẹ lọ́ọ̀kẹ́ máa gbọ́ nǹkan tẹ́tí yóò di. bí mo lò wá àtàtà nìwọ náà bẹ́ẹ̀ni níbo ni tiri tí ẹ jọba òru ah. wọn ò rí wọn ò rí ọ̀rọ̀ wọn ò tiẹ̀ tí ìwà sí ń lọ́kàn fún wọn lè jẹun jẹun jẹun jẹun tí wọ́n ń jẹ ọgbọ́n jẹun jẹun tí wọ́n ah. bàbá ọ̀rọ̀ wọn ò tiẹ̀ tí wọn ò tiẹ̀ lójú tí ọ̀rọ̀ wọn ò lójú bí wọn ò jẹ. àmọ́ ìgbàkúgbà tí wọ́n bá rí mo ti ń bá wọnú ìlú yẹn wá má dúró o o lórí òṣì. ṣé ká ṣàjẹ tàlẹ́ ṣé ká jọba. lọ́wọ́ oúnjẹ tí ẹni jẹ. ẹ má jẹ wọn jẹ ẹ wọn àti ìjọba ẹnu wọn ẹnu yóò ká wọn ẹ má jẹ ká jọba yìí ẹ bá ní ajé ìwọ̀n wọn àwọn àgbàjọ ká lọ́jọ́ náà ẹ ṣé mi lè máa lọ. ẹyẹ ẹyẹ ẹsẹ ẹsẹ ọgbà o. wọ́n bá mẹ́gbẹ̀rún kan wá bọ́kùnrin tó fi ṣòwò ní ẹsẹ̀. ọjà bàbá ẹsẹ̀ rí bàbá. bá a jókòó ṣé ó gbàgbé gbogbo nǹkan tí bàbá rẹ rán ọ mo rántí àgbàdo wọ́n ní. Ah. banjo kù lẹ́nu ìsinsìnyí tí mo sọ fún ọ pé kó o lọ rèé gbé àgbàdo wá bó o bá ń bọ̀ kó o gbé ewé ẹran bọ̀ mọ́. Ah. orí mi kú ni bá mi. ẹ bá mi ṣé kí n kọ́kọ́ gbé kan wá ni àbí kí n gbé gbogbo ẹ̀ pọ̀. Ah, orí mi o orí mi o. ìbójú ọ̀nà ni méjèèjì wa méjèèjì ló gbé bọ́ ìbójú ọ̀nà kan náà ló gbà gbà papọ̀ pé méjèèjì wa ni. Àbẹ̀kẹ́ gbolu ti kọ́ ọmọ yìí ṣé lè yẹ ìsọmọ àlè báyìí èmi kọ́ mo pé lè sí ọlá. ẹ̀wọ̀n káàbọ̀. <laughs> àmọ́ ojú yóò jojú mímọ̀ nínú ìlú wa yìí o bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ tó wà ní ìlú òdì kejìlá ti wá àkọ́mú lórúkọ mi ìyàwó àfẹsọ́nà mi dẹ̀ ní àbẹ̀bí lórúkọ rẹ̀ ìròyìn la gbọ́ ló mú wa wá sí bíbá láti wá mọ bẹ́ẹ̀ ṣe ń ta àti bẹ́ẹ̀ ṣe ń rà lórí ẹ̀kọ́ tẹ̀ ń tà. Hmm. <laughs> ìyá wa àti bàbá bẹ́ẹ̀ ni o hmm. ṣé wá rí téèyàn bá ṣe nǹkan tó mọ́rí èèyàn wú tí inú èèyàn sì ń dùn ah, irú èèyàn bẹ́ẹ̀ ó yẹ kéèyàn mọ kẹ́kọ̀ọ́ látara wọn ni. Ah, ṣé ikú wa tán síbẹ̀ o láti ìlú yìí tó fi dóòdì kejì ìlú wa tí n bá ti ń gbọ́ orúkọ tó ń dárúkọ ah, àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ inú mi sì máa dùn lórí mi ò wà wọ́n wú jèè jèè. ẹ̀yin náà fẹ́ mọ tẹ̀kọ́ hmm. ẹrù dáadáa bẹ́ẹ̀ sì wá bá òun lọ́wọ́ náà ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ bí ilé rè ṣé ẹ ṣe tán láti fẹ́ra yín sílé ni. a ti ṣe tán bàbá a ti ṣe tán. ẹ sì nífẹ̀ẹ́ ara yín dáadáa. dénúdénú dénúdénú. <laughs> jẹ́ n bí ọ́ níbèrè kan ṣé bí wọ́n bá ń ta ọjà ṣó o lè máa kówó ọjà rẹ fún ọkọ rẹ kó máa kó dání. Ah, n lè gbà. orí o. orí tó fẹ́lẹ́ mi yan ó funfun bí eyín oge ẹ wò mí wò èmi ni mò ń tà. èmi mo sì ń gbowó ẹ̀ dání. bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ̀ kọ́ o. ebi ẹgbọ́n tá a sọ ní ìsìn bá a ti polówó nu. bẹ́ẹ̀ni. òun ní ń tà èmi mò ń gbowó rẹ̀ dání ṣé ẹ rí intinu mi dùn sí ni pé bẹ́yìn méjèèjì ti ní ẹ fẹ́ra yín sílé ni àkọ́kọ́ ń tẹ́ ẹ kọ́kọ́ nílò ni pé ẹ kọ́kọ́ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara yín dénúdénú lẹ́yìn yẹn ẹ tún gbọ́dọ̀ nígbàgbọ́ nú ara yín débi pé tó fi mọ̀ pé bọ́ ọ bá kówó rẹ tọkọ rẹ dání kò lè ná bí wọn náà bá sì kó dání ọkọ rẹ nígbàgbọ́ wípé o ò lè ná tẹ́ ẹ bá ti wá ṣèyún ìfọwọ́sowọ́pọ̀ ìmọ̀ jẹ́ kí nǹkan ní dàgbàsókè ni ṣé ẹ rí bẹ́ẹ̀ tí ń wò wáyìí ẹ mọ̀ sọ fún yẹn o ilé wa ọgbọ́ ilé wa a ti kọ́ tán ẹ gbọ́ ìdí ẹ̀kọ́ yìí náà sì ni ẹ gbọ́ mm. ẹ nífẹ̀ẹ́ ara yín dáadáa tẹ́ bá ti ṣe yín ẹ wo. àfi àfikún ọ̀rẹ́ mi ọkọ lolórí aya ìlọsíwájú aya ìbẹ lọ́wọ́ ọkọ o hmm. ìlọsíwájú ọkọ kẹdẹrẹ ìbẹ ní gìgìrì sí àyà rẹ̀. Hmm. òótọ́ ló sọ fún yìí o àkànwọ́ àbí kí ló pọ́kọ ẹ̀ kan wọn ṣe rí ọkùnrin o ọgbọ́n ṣe rí ọ. ẹ lọ rò dáadáa ẹ bá ṣe wá rò sí kẹwàá fún wa lábọ̀. ẹ ṣe wo ẹ ṣe wo. ọ̀làjú alábàárà ayé ẹ̀ máa máa kó iná lọ́jú iná lẹ́nu. abala kìjà ní sì yíwá lẹ́nu ndu wa ó ní amúdúwákà fọrọ á ti bẹ́ẹ̀ àṣẹ o gbogbo àwọn balẹ̀ balẹ̀ gbèríko gan wa lẹ́nu ọ̀rọ̀ ó láà fún wa pé ah tọ́rọ̀ bá rí báyìí a sọ fún mo wá pe ẹ náà kúkú ti jẹ́nu ìlú yìí à ń bẹ̀rù yín ṣùgbọ́n wa náà wa ọ̀bàrà jẹ́ kí wọ́n gbọ́ sí ọ̀rọ̀ yìí ó tí n bá tọ́nu bọ̀tọ̀ láàrin èmi gan fúnra mi lè mọ́kò láàrin yìí tí n dákẹ́ ọ fẹ́ jọba ni o. ó wá pé bóun tèmi ti jẹ. bẹ́ẹ̀ni. Eh, kìnìún jọba ní bùbá tiẹ̀ ajá náà jọba ń bùbá tiẹ̀. alákejì ò jẹ́ pé bóun tèmi ṣe jẹ́ ọmọ mi ọmọ ah. pé mo mewé mo mọ oògùn lọ́tọ̀ sẹ́yìn ọmọ pa ara tí mo fògùn dá lọ́ba àwọn fi ń pè mí lọ́ba ara ni ọba ara ni jọbara ọmọ mi èmi ọba ara bá lè sáàgùn. bọ́bá jẹ́ olóògùn. ọ̀gùn lè sọrí. èmi ọmọ lọ́ba àbẹ̀lú ọmọ amúnyínkùtù ọmọ lẹ́nu gbéwó jẹ́ bóògùn ọ̀jẹ́ ẹjẹ́ àdìdára wa lóògùn wò ná alákìjà. ó dájú o kò bẹ̀rù èkó ó dájú o kò bẹ̀rù èèyàn o ta ń tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀ o. Saki pẹ̀lẹ́. ẹ má bínú pé mo dá yín dúró. ẹ káre. ẹ dákun ẹ wo ọkọ àfẹ́sọ́nà mi ni. ta ni. ọmọ ní ìbéèrè lọ́wọ́ yín ó tó jọ́ mẹ́ta mo ti ń wà. èwo. ọmọọba ni àrẹ̀mọba. ṣẹ́gbọ́n mi ló ń sọ. bẹ́ẹ̀ ni. tẹ́ẹ̀jọ́ máa mu tí orí búkì tẹ́ẹ̀mọ̀ sùn búkì àríbà. Ah, sákì. tẹ́ẹ̀jọ́ sòsì orí búkì. sákì kẹ́sì mọ́ wo ibi èèyàn ò sí ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. Ah, èmi kò mọ mu tí mo mọ ń yó ni àmọ́ ẹ ń ṣubú o. ẹ máa gbà mí mo máa sùn mo máa mo máa dáràn ọlọ́run mo máa jẹ́ àṣìrìn. àṣẹ o. Ah, ọmọ ọmọ yó ni o kì í ṣubú. Ah, rárá. ọ padà ṣubú pàǹjọ kan ni. àṣẹ o. tí wọ́n wà gbé ọ tí wọ́n wọ̀ ọ lọlé ọwọ́ ló ń béèrè ẹ̀gbọ́n mi lọ́wọ́ mi sọ́wọ́ arẹ́ni tó ń béèrè òun sọ gbọ́ sọ fẹ́ gbọ́ kọ́ gbọ́ dáadáa ọ̀sàṣemáṣe kan ọlọ́gbé àbẹ̀kẹ́ ẹlẹ́kọ̀ọ́ lásàǹtẹ̀ níbalùwẹ̀ ó sì fi tipa bá a sùn àjọ ń orí rẹ yóò sì kú ọlọ́run rẹ tọ́lájọ ọmọ yín ni ibẹ̀ nu túbú báyìí. Ah. ẹ dákun àrẹ̀mọ ẹ bá ń bá bàbá sọ̀rọ̀ ẹjọ́ túlẹ̀ ẹ dákun kọ́ túlẹ̀ kò rí. Mm, mo nífẹ̀ẹ́ rẹ dákun. ọmọ àlè ni kò ní dà fún ọ. Ah, mo fẹ́ rí i ni. ó wù ọ kó rí mm. máa bọ̀ láàfin. sáàkì o ẹ ní sórí rẹ. sáàkì o. sáàkì. <laughs> Eh. èmi lẹ̀ lẹ̀lẹ̀ rin orí burú orí ibú tó ń rin sọ̀rọ̀ sí mi ni fífi lẹ̀ padà lẹ́yìn mi. òbí òbí padà wà bí wàá gbọ́rọ̀ ẹ̀ ó lọ sí orí dákú bí àgékù èjò olórí burúkú olówó goro a ní kó o fẹ́ wa olóyìn fẹ́ wa àbí yẹ́bẹ́ tó fẹ́ fẹ́ ló ti wà nù túbú eh. ìwọ náà padà wọ túbú kẹ́yìn ni. ẹ eh, ta ni ò fẹ́ o àwọn tí ìwọ kọ́ lé oúnjẹ àárọ̀ bá tọ̀ sàn lára lára nílé nílé rẹ lára wọn. èmi ọba ní kèmí tí wàá fẹ́ o kà á dà fún ọ. dúró ó ní ìyàwó tóbi fẹ́ lé sàárò ò bá tọ̀sán hmm. ó rí bó ṣe kún léwájú tó kún lẹ́yìn ni àbí bíi bí ẹran gífà mo bọ̀ jù bò bí tó bá padà fẹ́ wá ó padà wọ túbú ni. ìran <laughs> rẹ ni ó wọ túbú ìwọ àti ìran rẹ ẹ jọ̀wọ́ túbútúbú lẹ́kùn. ìwọ nírọ olùsórí dáhùn. sílẹ̀ èdè. ee ee ìwádìí ẹ là ń fẹ́ sọ sórí eléyìí tó ti wọnú túbú yìí ìwọ náà padà nú túbú ni. ìwọ wọn ní ọ̀wọ́nú túbú. Ah, ó wọ túbú ó ti wọ túbú lọ rèé. bàbá mi bàbá mi èyí ní fojú sunkún ọmọ ọmọ yé mo bí ọmọ yé tẹ́ ẹ kù ní. kò jẹ́ kíkan ò tójú yẹ ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ọmọ tí mo bí tọ́mọ mi ń bàbá ò ní tójú mi rọrùn. àṣẹ bàbá mi bàbá mi èmi ò lè lajú mi lẹ̀ kí ná máa jó lórí òrùlé bàbá mi kí n wá wọlé kí n ní mò ń lọ sùn ọmọ àlè ní mínú. ṣe sùúrù o. bá a ní nǹkan àgbà bí èwe là o. bàbá mi. àṣèrèyàn ní gbìjà àdúró bẹ́ẹ̀ ni èmi ò lè mọ wòran. ọba ni ọ mo mọ ọba wa kú ní ìsìn ta láàfin lékè. kò síkú lójú mi kò síkú lójú yín bàbá mi. ẹni ọ̀sẹ̀rì ìbájà yìí olóògùn o. mo mọ. gbogbo ń tà ń ṣe ìní rí. Hmm. àbí òye ọ. òye mi. nrọ mọ tiẹ lóògùn àkùkọ tí ọkọ àṣà ìgbé ń rò mọ díẹ̀ wáyé. bàbá mi kò sí ní tí ó ṣe mí. èmi náà ti rìn dé àwọn ìgbésẹ̀ kan mhm. mo sì ti gbé àwọn ìgbésẹ̀ kan tó ti sọ èmi náà di alágbára. mo ti jẹ jíjẹ Eh. mo ti mu mímu mo ti sín sín sín oh. bàbá mi eh, mo ti wá gbára dé ọ̀dọ̀ olúwẹ̀rí eh. tólúwẹ̀rí sì ti jẹ́ kí n mọ̀ pé ọmọ mẹ́rin lòún bí alágàdàǹgbò ọmọ olúwẹ̀rí ni agàdàǹgbà ọmọ olúwẹ̀rí ni àkèré pàápàá olúwẹ̀rí jẹ́ kí n mọ̀ pé àbígbẹ̀yìn òun ni bàá mi hmm. kò sí nǹkan kan tí ó ṣe mí torí mi lè wá kú kí ìjòyè lé bàbá rẹ̀ tì wọ́n ti ń tẹ̀ wá mẹ́rẹ̀ẹ́ adéoyè bá mi o lóògùn. mo lóògùn bá mi. Ah. bẹ́ẹ̀ ni mo lóògùn oògùn kì í gbénú àdó jẹ́ ah, bàbá mi oògùn wà mo ti rìn débi tí wọ́n ti ń fi abẹ́rẹ́ gúnyán bàbá mi mo ti rìn débi tí wọ́n ti lànà hàn mí lọ́nà mẹ́ta ọgbọọgba tí wọ́n sì fi lé mi lọ́wọ́ lọ́tọ̀ọ̀tọ̀. Ah, ọmọ yìí mò ń yọ ebè òun yí mi ń poro bẹ́ẹ̀ ìfẹ́ abiyamọ lèmi ń lò kí ni ká ti á pé látọjú yẹ òkó àbí ìkan tójú ẹ ìyẹ ìwẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ bí kò dáa kí mọ̀ jèsì ó tójú òbí rọrùn. bàbá mi kò sí ní tí ó ṣe mí ah. ikú kan ò ní mi pa ikú kan ò sì lẹ́yìn náà pa bí àbágbára wálẹ̀ lọ́wọ́ alákìjà yìí eléyìí tó ń dá wa lẹ́gbìn ègbò tó ń dá wa lẹ́gbòdò nínú ìlú wa yìí ta ni ó ṣe. ọ̀dà àmọ́ gbọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni hmm. eh, àpàdárí ń tọ́ka àpàlà láyà ń tèrè. ẹ ṣe bá mi. ẹ bá mi ìwúre yín gan ni mo fẹ́. ọmọ odi ìkú ẹyin odi. àṣẹ bá mi àṣẹ bá mi. gbogbo oògùn tó ní mímí náà akọ ọlọ́kan tó ṣàgbà gbogbo ẹ̀ <laughs> mọ̀jà hmm. mọ̀sá la máa kí lógun bẹ́ẹ̀ bá hmm. jagun lọ́wájú hmm. tẹ́ wẹ̀yìn tẹ́ rí pé kíní ọ̀hún tó gbéra ń bọ̀ lẹ́yìn fẹsẹ̀fẹ́ o. ó ti yé mi bàbá. sọ́ǹgbọ́. ó yé mi bá mi. bọ́ bá yọ sí ọlọ́tún ọ̀tá bọ́yọ̀ sí ọ ló sì ọ ta mhm. nígbà ọba kú ọ nìkan tí gbogbo ayé ti túká tèrò ara rẹ pa o mọ̀jà mọ̀sá kẹntọ́ mọ̀jà tí ọ mọ̀sá ibogun lọ ni o. ó ti yé mi bá mi. ọ lọ bọ o. àṣẹ o àṣẹ o ẹ ṣe bá mi. má lọ má lọ má lọ má wẹ̀yìn má má bá tiẹ̀ lọ ọ̀dájú alágbára ayé ẹ máa ma kó iná lójú iná lẹ́nu o. farabalẹ̀ ṣaagun bọ́mọdé olóògùn abulẹ̀ sáré mo bulẹ̀ sáré o ọlọ́ba ọbẹ̀ dúró ọmọ ṣékété wẹ́rẹ́ eléèrú ọ̀bọ. èmi ọmọ amúyún kùtù bọmọ lẹ́nu alákìjà ọkùnrin mẹ́ta ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀n yìí ọmọ aṣákó dàgbà fàṣọ ọmọ aṣọ yọ̀yọ̀ dàgbọ́ fàálẹ̀ ọkùnrin náà ẹ sọ ọmọ pé ọkùnrin ìsìlẹ̀mí na mo mọ ọkùnrin làkọ ọkùnrin làdá. da ẹni tó mú dání gan ọkùnrin ni sọrí n ta wà fún ni pé ká mọ kíra wa ṣàkíyèsí ó sì mọ̀ pé gbàmígbàmí là gbà ẹnìkan ìgbàmísẹ̀ mi rò àwọn aráàlú rẹ̀ wọ́n sábà mi àmọ́ gbogbo àlàyé tí wọ́n ṣe fún mi lórí pé kò ṣe dẹ́dẹ́ ni torí pé káwọn fún ni ká gbọ́ àwọn ní alára ọmọ pé ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọn òkè jèrò ni adífá fún gbóngbóng ó lóun sòrò ìgbèje ayé ní kọ́ mọ́ sòrò ìgbèje abùkọ̀fà kàlà ó lóun sòrò ẹgbẹ̀fà àwọn ya mi ní ọmọ sòrò ẹgbẹ̀fà adífá fún olówó jìgọ̀lọ̀ ńjọ́ sí tọ́ni kò sọ́ra kó má bàa dẹnu ọ̀nù gbó alákìjà dẹ́dẹ́ èyí ti ṣe èmi ti lànà ara mi lẹ̀ torí rẹ mo ṣe lébálé ilé wọn gandan mo lágbàlagbà abẹjì sí kòtò kí n lè pàdé oníjà ní kòròfo kí n lè dáadé orí kí n jọba bẹ̀rù. sọ fẹ́ jọba. wọn jẹ. sọ ọmọ gbèsè agbègbè wọn fẹ́ jọba wọn gbọ́dọ̀ jẹlú rẹ mọ ni kó tó jọba lé wọn lórí sọ jẹlú rẹ rún. àwọn àwòrán tó bá kù náà ni wọn jọba lé lórí. ọ eh, jọba lórí ahoro ṣé ọgbọ́n bíi tí ẹnìkan ti jọba lórí ìlú ahoro ni tó wọ́n pè ní olú ahoro tìlú ahoro ni àwọn èèyàn náà ni ó mọ̀ gbé bẹ́ẹ̀. wọ́n mọ̀ gbé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ọ̀dà èmi kú tèmi fún ọ o. bọ́ wọn kọ́ gbọ́ wọn kọ́ ọmọ gbọ́. ọ̀bàrà gbérin wọn gbérin èwo ti ṣòkòtò bàbá rẹ lọ́wọ́ wáyé sùn. ìtumọ̀ yún. kí a ní tí wọ́n ti gbé nǹkan fún ọ ti tẹ́lẹ̀ ni. sọ fẹ́ bá mi jà ní. èmi tí ọ̀rẹ́ rẹ fẹ́ jọba èyí tó yẹ kó fi kí n lẹ́sẹ̀ kí n dédìí oyè kí n dọ́gba. èmi èmi èmi ò lè sọ̀rẹ́ ọ̀rẹ́ òfò tó fẹ́ jọba òfò ọ̀bọ̀ òfò lọ́fẹ́ jẹ. èmi lọ́rẹ́ òfò. bẹ́ẹ̀ ni ọ̀bọ̀ òfò lọ́fẹ́ jẹ. wọ́n lè fi yá mi bọ́rí kí n lè joyè bẹ́ẹ̀ ni mo sọ ní máa ń bẹ láyé wọn pa wọn sì fi bọrí kí n lè dé orí oyè. sọ fẹ́ bá mi jà ní. Ah, ọ̀bàrà ọ̀bàrà bọ́ ọba gun mi wọ́n gun ọ̀. níwọ̀ bẹ́ẹ̀ni. ọ ní dánwò. ọ̀bàrà. bẹ́ẹ̀ni ọ ní ìbá ọ ọ ní pínpín ọfẹ́ bá mi jà. ọ̀bàrà. ìfúnnú gbọ́ ìjẹgbẹ́ mi ìfúnnú àkàrà ìjẹkàrà àkàrà ó fọ́ọ̀hún ah. alákìjà. ẹ wọ́n sọ fún ọ pé bẹ́ẹ̀ nìyẹn bá gbé fún òun mí dẹ́dẹ́dẹ́ ní lanu àlanu fún òun níta Ah, sọ́ra rẹ o ọ̀bàrà. ọba bá mi jà. ó ní sẹ́ni tí mo lè wojú ẹ̀ sọ́ra rẹ o sọ́ra rẹ o mọ́tò sọ́rọ̀ ìlú mi o bí ọ̀n ṣe wọ́n bó ṣe wù mí o. alákìjà olùkókò là á pẹ́kú olùkọ́ dà là á pààrùn ẹ̀fín fúnlẹ̀ là á pọ̀ balùwẹ̀ ayé. kí ni ìwà túmọ̀ sí. tó o bá fẹ́ bá mi jà sọ ma pé bẹ́ẹ̀ lè fẹ́ mi jà sẹ́yìn rẹ̀ gbé. kò sọ́wọ́ fún mi láti bá gba ẹni ẹyẹ gà èmi náà ní iye apá tí mo mi ń fò. èmi rẹ̀ gbé. mo dúró sí. tọ́ọ̀sì mọ̀ fọ́lọ́wọ́ ní mi wí. àwọn ará mi lò. olúbi kì í kọ́ ọ̀sán ìbí kì í dà níbo ló fi wọ́n sí. níwọ̀. bẹ́ẹ̀ni sọ́ra rẹ o ọ̀bàrà sọ́ra rẹ o. èmi mọ̀ ní. tó o bá wulé gbòògùn okòògùn ọ̀lẹ́wé o. níwọ̀. bẹ́ẹ̀ ni mo wí fún ọ. ètùtù ní fi báyé rẹ jẹ. èmi. bẹ́ẹ̀ mo sọ fún ọ. ọjà ìgbà náà lẹ́ẹ̀tọ́ mọ̀ ẹ̀yin ẹ̀ sọ ẹ fi lẹ̀ ẹ fi lẹ̀. gbogbo olùdá ló ní ìsọ̀rọ̀ ìgbà tí mo lọ rí nínú. ọba abalẹ̀ sẹ́ ọba ní ọ̀yọ́ ìlú abúlé sáré. pẹ̀tẹ̀ yẹ kú o. igi kan nílé títí ló kó àkókò ọmọ sọ. àkókò gbọ́dọ̀ sọ gẹ arọ tó bá sọ gẹ ọ̀rọ̀ yọ tẹ. yọ tẹ. ah yọ tẹ o. ní tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi nìkan kó mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbogbo olú ló ń sọ gbogbo àpanupọ̀ àwa olóyè là ń sọ wọn á fi sí mi lẹ́nu wọn fi ràn mí mo ní o súnmọ́ mi ọmọ tí mo fẹ́ràn ni ọ gbogbo àpapọ̀ wa ìwọ ló gòdè pé bàbá rẹ kò sí gbọ́dọ̀ pẹ́ kò gbọ́dọ̀ pẹ́ o. Eh, bàbá balógun hmm, àgèrè ni mí èyí gbọ́dọ̀ jíjó patan mọ́ àgèrè tó bá jíjó patan mọ́ ilẹ̀ ní ń bọ̀ ẹ mọ́ tì mí tìkùtì o. ẹ eh, mọ́nà mi ò mọ jẹ sọ̀bọ̀ kó wájú àgbà ló wà bí ẹ̀ bá pè wájú àgbà ó máa fi tó tóbi tóbi òwe sí ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ṣùgbọ́n ètò mi ń sọ fún ọ yìí ìtọ́ ni ó ti balẹ̀ kò ní para sẹ́nu mọ́ orí ipò ìwọ ló ń lọ bẹ̀. ṣé bẹ́yìn àgbàlẹ̀bọ̀ ẹni tí ọwọ́ ò bá ká ìtì ọwọ́ á ká ìsẹ́pẹ́ ọwọ́ ti wá ká ìtì bàbá mi báyìí kí wàá ní ìsẹ́pẹ́ tèmi lójú aṣẹ́gidáná. adéṣe ni ètò sọ̀hún kò sọ̀rọ̀ ń bẹ̀ padà òde àdáni àwa là ń sọ̀rọ̀ àwa nílùú. òde àdá ni. àwa ni. wájẹ balẹ̀rù kò sí kú tí wọ́n palàgbà tó nígbà kò lórí ẹ̀ bẹ́ẹ̀. ẹ o ti yé mi ẹ bọ́bá wa jó dí àdá bójójú àdá èmi ó sì mọ̀ rí yín ẹ ṣeun. adéṣeni adéṣeni adéṣeni ah, ọmọ mọ lọ adéṣeni. epo mbe wa mbe o. bí òbí bèjì orógò bí òbí bèjì orógò ẹ̀rù ń bà mí ó yé ọ àyà mi ń já láti tọ́ bèjì o bí òbí bèjì wà dátọ̀ o. àkìlódé gan-an bá lè ó ṣọmọ ni wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú yìí ẹ̀ òbẹ́kìsì bẹ́kẹ́ṣẹ́ ó wọlé alákìsà ó sọ alákìsà ló ní gba aṣọ kí ló dé gan ṣé wọ́n iṣọ ọmọ ni. ó ní gbaṣọ kọ ẹlẹ́gbẹ̀rún aṣọ ni ó wá fi tán ó ní ẹ pé ẹdun ẹdun kọ ọbọ ni wo bí bó o bíbèjì ó dàtọ fún rẹ ni nínú níbi tí nǹkan lè dé tó yìí ká tún máa bíbèjì ẹnu ẹ láwọn bó o bíbèjì ó dàtọ ni tó o bá sì ti lè dàtọ ó kú òun lé mi ní. dàtọ ẹlẹ́sìn ẹtẹ́ bá ti ẹ̀jẹ̀ ilé ń wá. ìyá rẹ̀ lérò pé látàrò gbígbẹ yìí ló ti gan yìí ìkíní pariwo bó bíbejì ó bíbejì ó dàtọ́ fún rẹ̀ ó dàtọ́ fún rẹ̀ ni mo bá bọ̀ ọ́lé mo bá bọ̀ ọ́lé nìyẹn. ọkọ rẹ dà. mo ti fi ilẹ̀ sọ. Àbẹ̀bí ó fọkọ rẹ lẹ̀ tó pé wọ́n sì ń bọ̀ ń lé ṣèbí jẹ́jẹ́ mi ni mò ń kọrin nínú oko mo léjì rẹ̀ wù mí kí n rohun gbẹ́jọ́ epo ń bẹ ẹ̀wà ń bẹ bẹ́ẹ̀ bá lèmi sì tutọ́ sókè ló fojú gbà bí n bá ti lè bíbejì ń kúrò lọ́ọ̀dẹ̀ ń ni ní ìkẹrùjà. ọ̀dẹ ti àbẹ́ ọ̀dẹ tèmi ẹ dẹ́kun kí ló mọ̀ ń sọ ọkọ rẹ̀ ṣé èmi mo sì bí ọkọ rẹ̀ ìsá ó ní bí bàbá bíbejì ó kúrò lọ́ọ̀dẹ̀ tòun ó dáa torí mi ò mọ táwọn ìbejì gbà lọ́wọ́ tó fi jẹ́ púpọ̀ ìgbà tó bá ti wá ń kọrin ìbejì ìbejì ìbejì ó kúrò lẹ́ẹ̀dẹ̀ orin tí ó mọ̀ ọkọ ẹ kò sí wàhálà ìwọ mọ wọnú ilé lọ nígbà bá dé ibi tí ò bá mi náà rè ní táwọn òbejì bá gbà lọ́wọ́ rẹ̀ yóò sọ fún mi tó bá rí ìbejì tó lóun ò ní bí ìwọn ó bá bí kódà kò tún sẹ̀kan gan ló bí ó bí lẹ́ẹ̀mẹ́rin nínú ẹ̀dẹ̀ ẹ̀pẹ́ mi. ẹ ṣeun ìyá mi. ẹ bá rí ìbejì ó kú lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ kúrò kórìí rẹ̀ ò tó gbà fún ẹ̀dá múso múso múso ẹsẹ̀ múso múso múso ẹ a kú oríire náà ẹ̀yin náà mọ̀ pé ní bí ò bá nídìí ẹ̀ṣẹ̀ ìdédé iṣẹ́ adíá fún ìdí tá a fi ní ká ṣe ìwúyè bàbá wa lóòkú òru àmọ́ kó tó àdìpé a tẹ̀síwájú à ń láti kí bàbá wa bàbá ọba nítorí. Hey, oríire òbí ni kí ọmọ ẹni ó soríire lójú ẹ̀mí ẹni ẹ bá kí bàbá. ọlọ́run ẹ ká kí ọlọ́run ẹ bá ń dúpẹ́ lóyè ìlú àmọ́ yín náà ó soríire lójú ẹ̀mí yín o nǹkan ò ní sẹ́ni kọ́ọ̀kan o. èmi fẹ́ sọ̀rọ̀ ah, mo fẹ́ sọ̀rọ̀. ìyá sọ̀rọ̀ wọn ó pè mọ́lẹ́bí ní ìgbẹ́ gbádùn. ìyálóde ebi náà ń gunpá ọwọ́ sí i tó dètè lẹ́bi apẹ̀rẹ̀ fúre bẹ́nu sòǹdè bí abíyá mùsù tèyín wo èmi ẹ̀yìn bàbá mi mo ní gbólóhùn tí mo fi mm, ẹ bá ń bomi mi ẹ bá ẹ̀yìn sẹ́rí bí abọ́rọ̀ ìdí ta ló kórí ọmọ ọjọ́ kan ò gbà kó orí ọmọ ọjọ́ kan gbà kó ohun tí ó tẹ̀yìn rẹ̀ ṣẹlẹ̀ láàmú. àtẹnujẹ tí wọ́n sọ lára oge kìlọ̀ fẹ́ kejì ẹ abúbabẹ ni mọ́ jìjà àgbè ni wèrè tí ì bá ṣe pé ẹ bá bá gbá mọ́jèlé tí mo lọ ẹ wọ́n mọ̀ pọ́n máa bàbá ẹ̀ ní ọ̀sà sí i àkọ́bí ọba tó wàjà rèé o tá ń pè lára ẹ mọ́ ẹ wo bí ẹ mú báyé ẹ̀jẹ̀ dé ìwọ ń lè mọ fi gbogbo ẹnu sọ pé orí ọmọ gbà kúkú irọ́ lọ pa bọ́ọ̀ bá ti fi orí fọmọ ẹ̀ ní orí fún ọ wọ́n burúkú abúbabẹ́ ẹni mọ́ jìjà gbé ẹ̀yin ìlú ẹ̀ka mọ́ṣáì sọ̀rọ̀ ni o èyí tí ọ̀rẹ́ wa sọ pé adé pàjáwìrì àbí ìdákọ́ńkọ́ ó tí o kò sí oyè tí ọmọ tẹ̀ wá tí ò ní mú pàjáwìrì àǹjáwé lọ sódì èyí ìkápá ọlọ́tẹ̀ ó lè pin àbí àtijọba báyìí òpin ẹ̀kọ́ yìí o owó ń bẹ tí wọ́n ná fún ọmọ ẹ̀tọ́ yín ọmọ yìí náà sì solòsì owó ń bẹ lápò ẹ̀ gbogbo ń tó yẹ kó lóyè ọgbà pátá ńlẹ́ẹ̀rí gbà o yàtọ̀ sí jíjẹ mímu kálukú inú rẹ̀ ó dùn gbogbo bí ọba yẹ kó wó dé yóò débẹ̀. ọmọ ẹsẹ ẹsẹ kú ẹ kó rí ṣe rí nínú ìlú yìí wọn bá ń ta nínú ẹ lójú lé nípa fẹẹ jẹ oyè ìdí ni pé tí wọn bá ṣe nǹkan tó dáa lójú ọmọ àlùtí èso ọmọ àlè ó yẹ kí inú rẹ̀ ó dùn àdúrà tẹ ṣe pé ẹ̀tọ́ kálukú máa bá lọ ọyọ́ lọ́hùn ọyọ́ hmm. lọ́hùn ọyọ́ lọ́hùn. ẹ wo ká má bò pò lọlé olóró ohun tó kù lẹ́ẹ̀sán ni. òní igun tó wá àgbàdẹnu ajá òní ibò ní ọ̀dàdé fún ọ. <laughs> ohun tó kù tá a ṣe ni pé ká dé adele ọba wa lórí ẹ̀yin ìjòyè ṣé kí n dé bàbá ọba ṣe ń dé. ó tún máa bí mi. Ah, tó tó ẹ̀yin tó láyé ó dọwọ́ yín o. ẹ̀yin ará iwájú èrò ẹ̀yìn ó dọwọ́ yín o. ara abodun orí. kí lẹ fẹ́ ṣe rí kí ni tó fẹ́ ṣe rí ẹ fẹ́ dáadé àṣẹ ògùnmọ̀yàn ní í ṣe láwùjọ ẹ̀fọ́ tó lóògùn ṣẹ̀tẹ̀ ní í ṣe lóde ọjọ́ rọ̀ kété bá balẹ̀ sọ nílẹ̀ ẹ̀gbọ́n ǹdẹ́ mẹ́rin. ndé fún ma má bọ̀ má bọ̀ má bọ̀ ní. kí ló wá sí láàrin. mo lẹ́nu lè yọjú síbí. ọ̀pọ̀ alágbá iṣẹ́ ẹ̀rùn méjì. ìwọ súnmọ́ súnmọ́ bá òun yẹ kí ọrùn rẹ̀ ó yá wá bọ́ sí lọ́rùn. Yẹ́sí. Wà á dájọ́ sórí sórí yín burú ni kí ló yẹ ká ṣe. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ sasẹ abẹfẹ fò wọ alátakùn rán sọ abẹfẹ fò ṣe yúnmíyúnmí wẹrí tí yín ọta ẹ gbìyànjú ẹ wò ẹ dìde bá ń wọ lọ́wọ́ ẹ máa lọ lé yín wọ́ọ́rọ́wọ́ kẹ̀sì lọ kéde fún gbogbo ìlú kọ́ba tuntun ti jẹ ẹ̀gbọ́n bá wọn. ẹ ìwọ dúró wọn bá yí sẹ́ńbẹ́ wọn náà ju ọ. ẹyẹlé mú èyí gánàkú gánàkú àárín wọn yìí mú lọ ẹ lọ fi sínú títí. a dá fún yín. ìsọ̀bá <laughs> yìí nísọ̀. ẹ bá ń bẹ mú mi ọbẹ fúlà áhùn yìí lẹ. arákùnrin tani ọ. tani ọ. wọ́n ṣe wá sórí pẹ́tẹ́kí wá. tí bàbá rẹ ò ní dá wọn ní bóun tí ẹ ṣe jẹ́. jẹ́rìí. wọ́n yìí ní nàpa àṣẹ sí mi ó ti wà lára rẹ̀ tẹ́lẹ̀ má tún dá fún un. ó dájú o kò bẹ̀rù epo ó dájú o kò bẹ̀rù èèyàn tá à ń tó gbé náà ojú ẹkùn láì ṣàwọ̀ bó ṣe ń pa kúkúrú ní pa gígùn. ayé ẹ má máa dùn lọ. wọ́n gbàlẹ̀kẹ̀ lọ́rùn baálẹ̀ wa ló bá nà pápá bora ó ti fi ilé bàbá rẹ̀ lẹ̀ àtijọ́ ẹ dúró ẹ̀yìn ọ̀rẹ́ mi ṣèbí wọ́n rọ̀ lóyè ni sọ́nà okúrò ń lò ó kò sẹ́ni mọ̀ kúrò ń lò lẹ́yìn tí gbogbo ìlú ti ń wárí fún tá à ń ṣe sáàkì o sáàkì o ṣàdédé wọ́n gbàlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ ẹ̀ wá ní dúró nù ẹ dákun bó bá ṣe kan náà wá táwa níbi tá ń lè jẹ́ gbarú ẹ̀ tó lójú. ó ṣe wọn ọ̀rẹ́ mi onílàákàyè. ṣé tiẹ̀ wá rí èyí tó wá dùn mí bẹ́ẹ̀ jù ní alákìjà ló bá ní ẹ pẹ́pẹ́ sí o kí ijọ́ tóun bá fẹ́ ṣe ọdún àkèrè òun o gbogbo ọmọge abáwa yìí o kọ́ á máa jó fóun wo ẹgbẹ́ yẹn rẹ̀ mi. irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo wa èyí ẹ̀rà o ẹ dákun irú hmm. jókíjó ni. ó sún mi o. ẹ wo ẹ wo sẹ́rí gbogbo ní tẹ̀wé yìí kò tiẹ̀ wá bá mi rárá. tó ṣe mí láàánú jù bí ìṣọmọ àbúrò mi tó yìnbọn pa. Oh. Hmm. Hmm. elédùà àtẹ̀sáfẹ́fẹ́ rere a sì nínú rẹ̀ ńlẹ̀ yìí mọ́ àṣẹ àti kí gbogbo wa kún sàdúrà kó gbọmọ ṣẹlẹ̀ ìlú àṣẹ ìlú ògùn ńlẹ̀ yìí nítorí kọ́ra ẹ̀ má dàgbà. ọ̀dájú alágbára ayé ẹ máa ma kó iná lójú iná lẹ́nu o ó dà jìnnìjìnnì bòlò òun ni kú ti ń pa ni ẹ ò ẹni mọ̀ kó. oúnjẹ. oúnjẹ dákun ìṣẹ̀lẹ̀ kí bàbá mi mọ̀. kí n jẹun. jẹun ìṣẹ̀lẹ̀ jẹ́ kí bàbá mi náà mọ̀ o bí a tètè jẹ kíákíá tó bá ti wá jẹ tán dákun bá ń palẹ̀ mọ́ gbogbo rẹ̀ kó bá kó sí ẹ̀yìn rẹ̀ kó padà wá kó. Adéoyè kí ni sí ọ mo sì ń bá ọ sọ̀rọ̀ kó o sì wojú mi. kí n jẹun. jẹun okun inú lèèyàn fi ń gbé títà o wọ́n sì ní béèyàn bá wà láyé tó bá hmm. lálàáfíà yóò jẹran tó jẹrin lọ jẹun okun inú lèèyàn fi ń gbé títà. kí n jẹun. jẹun àmọ́ kó ṣe kíákíákíá o n tún padà n tún yọjú sí o. ẹ wò mí ebi ò pa mí ni n ò sì lókunnú àti jẹun rárá. ibi ò pa bíi bò okunnú mà lèèyàn fi ń gbé títà. ó dáa mo ti gbọ́ máa gbìyànjú máa jẹ́. kò burú jẹ́ kí a. kò ṣe kò ṣe kí a. kò ṣeun. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ayé mi ò. ọ̀rọ̀ bẹ́ẹ̀. kò síbi tífẹ́ ò lè yà sí o kò sóhun tífẹ́ ò lè ṣe èrò ọ̀nà kì í yálé alákan ọmú mi èrò ọ̀nà o. wọ́n fi pè bá ọ sọ̀rọ̀ ní abóhùnsèfẹ́ inú ara rẹ̀ lẹ́ni tí mo fi sínú gbèkùn tọ́lọ̀ rẹ̀ gbóúnjẹ fún. ẹni tó bá rí ọ rí ọtí ni ẹ dákun olórí burúkú má ṣàǹfààní wo ló wá fẹjọ́ mi sùn kábíyèsí. gbọ́ kí lórí. Ah, kábíyèsí o ojú mi kòrókòrò báyìí ni máa ń rí wọn kódà láàárọ̀ láàárọ̀ lọ́ máa ń gbóúnjẹ lọ bá. Ah! Ah! olórí burúkú ẹrú ni ọ ibi báyìí ló sì kù sí ọmọ àlè èké. ṣé tó sì mọ̀ pé tí n bá yọ̀dà lápọ̀ tí ọba méje òun ò dà padà kó lẹ́rìn. ẹ̀yin ẹ̀sọ́ njọ́ tẹ ẹ bá tún já pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ tó lọ rí gbóúnjẹ fọkùnrin nínú túbú tẹ́ ẹ bá wọn. o kò bẹ̀rù ó dájú o kò bẹ̀rù èèyàn o ta ń tó gbéná wojú ẹkùn láì ṣàwọ̀ o bó ṣe ń pa kúkúrú ní ń pa gígùn. ayé ẹ má má dúró ó ń bọ̀. àwọn ẹkùn mi dà níbo ló gbé sí etí rẹ kí o lè sọ̀rọ̀. ẹ̀rọ gbẹ́ná kárí o. ayé ẹ má má dúró ó ń bọ̀.

dájúdájú àwọn tí wọ́n ní rí ọdún ń lọ rè gbóúnjẹ fún inú túbú wọn ò sì sọ wọ́n mú ọlọ́run ọwọ́ ni. ó ti tẹ ojú ìdá mi mọ́lẹ̀ wáyé ẹ̀mí rẹ̀ ò sì jọ lójú. ẹ̀mí rẹ̀ ò o ti dáràn báwọn.

kò sóhun tí fẹ́ òun lè ṣe èrò ọ̀nà kí alẹ́ alákan ọmú mi èrò o èrò ọ̀nà kí alẹ́ alákan ọmú mi èrò o ó dájú o kò bẹ̀rù èkó ó dájú o kò bẹ̀rù èèyàn. bí o kò bá pẹ́ṣẹ́ iṣẹ́ òpẹ́ ni bàbá mi ti dájọ́ kú ẹ ah, pariwo òbí agbára bàbá mi mo gbé wáyé o máa ti gbélé yìí tí bá fi lè kọ lọ́wọ́ tán ó wà gbélé tó bá ti wà gbà ní láti fi hàn yín lẹ́nu àṣàlọ́ ni. ká ọjà tó bó ṣayére wa kẹsàn-án. ìkẹ̀ǹdà olóṣì ẹ́ ló gbọ́n fẹ́. yẹ́n ti ṣe kí ló dé kí ló ṣẹlẹ̀ láàrin. Eh? Adéoyè ah! sínú túbú mọ́. Iṣẹ́ ọmọ mi ni. ó yá ẹ lé wọn lọ mú ẹ̀sọ́ kún ẹ̀sọ́ ẹ lé wọn ibikíbi tẹ́ ẹ bá ti bá wọn ẹ gbẹ̀mí àwọn méjèèjì yàtọ̀ kú àtàyè wọn mo fẹ́ rí ẹ padà láàfin yìí. lókun fẹ́ okú ọmọ yín. àbò sínwìn rí àbò o fẹ́ ya wèrè dànù orí rẹ fẹ́ burú dànù. ọmọ yìí kàn mí róró ó ti lọ rèé fèsù lẹ́sẹ̀ káì àṣebí tọmọ yìí ọgbà yọ sí mi rèé àtọjú àti mú kò sí ìtò tó gbé sáré mi ni wọn gbẹ̀mí ẹ̀yin méjèèjì ewọ ewọ. ikú dẹdẹdẹdẹdẹdẹ kú o ikú dẹdẹdẹdẹdẹdẹ kú o ẹ má dúró ẹ má dúró ẹ dákun ẹ má yọ sẹ ó ti ń o. Masalo, Marcelo Marcelo Marcelo Marcelo máa lọ máa lọ wọ́n ti mọ̀ máa lọ o máa lọ o máa lọ máa lọ máa lọ. Marcelo Marcelo Marcelo Marcelo. ẹ yọ ọmọ kò yẹ ọ yẹ ẹ lẹ rọmẹ ẹ lẹ rọmẹ bí ẹ bá lè rí mú ayé ìyá ayé bàjẹ́ nù o. òkè mọ́wọ́ òkè mọ́sẹ̀. ọ̀dọ́ abojú mọ̀nàmọ́ná. kan tí ó ṣe mí. bó bá ṣe bí tèmi ni agara kì í dágún yóò gbọ́dọ̀ balẹ̀ ẹ̀sùn àgbàlagbọ̀n gbọ́dọ̀ bẹ́ sùn ọ̀run wíjọ́ tí a bá tẹsẹ̀ ní kẹlẹ̀ bẹ́ẹ̀ má giri. ẹ ewu rẹ n bọ́ ló ti rí ìwọ mọ̀ yín hmm. ìwọ ni hmm. tí ti ta lónìí níbo bẹ́ẹ̀ ni mo wí fún ọ bẹ́ẹ̀ ni mo wí fún ọ. bẹ́ẹ̀ yẹn bá fojú ànáwó ẹ bọ́ra bọ̀ láṣọ. ilẹ̀ là ń wọgbá ilẹ̀ mú ọ ilẹ̀ mú ọ ìwọ ọ̀dàlẹ̀ alágbára àkà ṣáájú alágbára ọwọ́ bá ọ ó ti ń ṣe ọjọ́ tipẹ́ agbára rẹ pin kò sí nǹkan kan tó ṣe mọ́ ọwọ́ ti tẹ̀ ọ́ ọ̀dájú alágbára ìkà ó fi gbogbo òlúlògbòlògbò lórí bó ti lágbára ọ̀dájú ni ọ́ wọ́n mi èmi ò ní pa á kóyìn níforo yáró gbogbo olè ọjà yìí lọ́mọ bá ní gbogbo ògbà àyàfìgbà tí àwọn ìlú bá tó láwọn dáríjì ọ bí wọn bá sì wá dáríjì ọ ajẹ́ wípé ọgbà fún ni. mà dúpẹ́ lọ́wọ́ adéoyè tó bá wa mọ́ lákìjà. a dúpẹ́ lọ́wọ́ adéoyè hmm. ọpọlọpẹ adéoyè o ọ̀rẹ́ mi mo tiẹ̀ gbọ́ pé ọ ní ọrùn ọrùn báyìí ládéoyè ni kó máa lọ gbá ọjà. bẹ́ẹ̀ ni yóò ṣe mọ́ gbanu. ẹ̀yà wa ńlẹ́ o ẹ̀rọ ya wa o wa ńlẹ́ o ẹ̀lẹ́ ẹ kú oríire gbogbo alágbára tó bá ti ń ṣe àfẹ̀mí àfẹ̀mí hmm. àbámọ̀ ní ń ọ̀rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ mi oh, ẹ jẹ́ àmọ́ gbádùn ṣe gbọ́ ẹ kú oríire o. ọ̀rẹ́ mi já mọ́ alágbára ayé ẹ̀yà lọ gbé jẹ́ ẹ̀yin tí pòǹgùn ẹ̀ ṣọ́ra ṣe. ráyè ò bá ṣe é gbémọ àpàdé sọrùn. ayé ò lọ bí ọ̀pá ìbọn kẹ́ ẹ mọ̀ o olótìtọ́ bá lè ní ẹ lówó lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ní agbára àmọ́ kẹta tó kù lẹ̀ ní tó sì wù mí kẹ́ ẹ ní bá lè mi. kí ni nǹkan náà. mo fẹ́ kẹ́ ẹ dín apàṣẹ bí aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyí. Ah. kábíyèsí o. <laughs> ẹ fẹ́ kí pàṣẹ bí ọba. yèyí ikú bàbá yèyí aláṣẹ kejì òrìṣà kárí ọmọ bá mara maruku forí gbẹ̀sìn àjà ni wọ́n fi rí pẹ́ fún ẹ láàrin. ojú ìlọ́wọ́ dáadáa kó o lè máa wo bíi nígbà tó o bá sí lókè ìpè mọ́. ó wá tó bọ́ òun ni. ó jù bẹ́ẹ̀ lọ. kí la gbé kí lo jù. ẹni tí mo jù náà ni kò hàn. Ah. ó ní ẹ burú èmi ló ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ọ̀dà o ọ̀ padà alé lónìí o. fífọ́n lẹ̀. ìbọn ọwọ́ rẹ̀ yìnyín. Hmm. yín mo ní pa ọ́ ní pa ìlú rẹ̀ kọ́. dẹnu bọ́ kọ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́lẹ̀. ọmọ pé jagunjagun bá fẹ́ jọba ó gbọ́dọ̀ jẹ̀lú rẹ̀ náà ni kó tó jọba lé wọn lórí sọ jẹ̀lú rẹ̀ run. àwọn àwọn tó bá kù náà ni wọ́n jọba lé lórí. ọ jọba lórí ahoro ṣé ọgbọ́n bíi tí ẹnìkan ti jọba lórí ìlú ahoro ni tí wọ́n ń pè ní olú ahoro tìlú ahoro ni. àwọn èèyàn náà ni ó máa gbé bẹ́ẹ̀. náà máa gbé bẹ́ẹ̀ ọ̀dà èmi kú tèmi fún ọ bọ́ wọn kọ́ gbọ́ wọn kọ́ ọmọ gbọ́. ọ̀bàrà gbinrin wọn gbinrin èwo ti ṣòkòtò bàbá rẹ lọ́wọ́ wáyé sùn. ìtumọ̀ yún. kí a ní tí wọ́n gbé nǹkan fún ọ ti tẹ́lẹ̀ ni sọ fẹ́ bá mi jà ní. èmi tí ọ̀rẹ́ rẹ fẹ́ jọba èyí tó yẹ kó fi kí n lẹ́sẹ̀ kí n dédi oyè kí n dọ́. èmi èmi èmi ò lè sọ̀rẹ́ ọ̀rẹ́ òfò tó fẹ́ jọba òfò ọ̀pọ̀ òfò lọ́fẹ́ jẹ. èmi lọ̀rẹ́ òfò. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ òfò lọ́fẹ́ mo lè fi yá mi bọrí kí n lè joyè bẹ́ẹ̀ ni mo sọ bí n ń bẹ láyé wọn pa wọn ti fi bọrí kí n lè joyè. mo ya mo ya mo ní kí n máa gbálẹ̀ ọjà kí n máa gbálẹ̀ káàkiri gbogbo òbí ní alérawọ̀ sùn ìyẹn lẹ́kúnnúgbà gbogbo ọyẹ ní ìléfàfà wọ̀dù èèwọ̀ lọ́yẹ̀ ò bá ṣe gbé mọ́ apàdà sọ́run. ìbọn kẹ́ẹ̀mọ́ o. ìgbà yìí kò máa lọ bí òréré. ìgbà láṣọ ìgbàlẹ̀wò ẹni tó lò ní lè má lọ́la ká máa rántí pé ọba kan wà tójú alágbára ayé lọ ọ̀dájú alágbára ṣe pẹ̀lẹ́ òwe.